ṣèkìlọ̀ ẹ̀dá ò fiyèsí. ayé ń ṣèkìlọ̀ ẹ̀dá ò fiyèsí. àfọwọ́fọ́nù kan kì í dúró ọjọ́. àti gbélé ayé òjò. ọgbọ́n táwọn fi bẹ́ẹ̀ máa lójú. ìrìndù òòṣà ta ló mọ bí ìyá òyà sí. ayé ò gbọ́dọ̀ dógún. olóògùn ní ti gàjà ọdún tó lé ojú tó kò àwọn àgbà ọjà wọ́n fọwọ́ lẹ́rán wọn kò ṣe ẹyẹ lóko. àti pé ọmọdé kéèkì nígbó ìran àgbà ló mọ mi yáwó sí. afẹ́fẹ́ ò máa fẹ́ kí gbóná gbafẹ́fẹ́ bá wa ń fẹ́ lódò òdì wọ́n sì máa fẹ́ fẹ́ ní iṣẹ́ ni àjòjì àtẹlẹ̀ a okùn tó gùn gùn gùn ọ́ ó níbi tó ti gùn wá ọ́ ayé ẹ má máa fàjọ gọdọ kó má padà wá gbàgbà mo mọ̀ ní o. ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá òfin ẹ̀sìn méjèèjì lọ ẹ̀dá ò fiyèsí àfọwọ́fọ́nà kan kì í dúró wòjọ́ àti gbélé ayé òjò ọgbọ́n táwọn òfin bẹ́ẹ̀ máa lójú ibi dúró òòṣà ta ló mọ bí ìyá ọ̀yà sí ayé òkò ọ̀sán tó àìka nǹkan sí e ló bá jẹjẹ dòde bá bá gbà bí àgbà gbé gbà ọ onírìbà yọ ọ̀rọ̀ yìí. dàjọbọ̀. ó dàjọ lọ. ó dàjọbọ̀. èṣù má jẹ́ ntọ́ ah! yìí bàbá rẹ̀ ń sọmọ yìí bàbá gidi rẹ̀ ń sọmọ yìí bàbá mọ̀ ká máa ṣe mí ní tán ẹ̀ yá gbé lọ sọ́dọ̀ bàbá nǹkan yá máa ṣe nìyẹn yá gbé lọ sọ́dọ̀ bàbá. ẹ bá mi gbé ẹ jẹ jẹ ah! mi. mọ̀mọ́ bínú o Ṣàngó iná lójú iná lẹ́nu ṣàngó olùkóso dákun mọ̀ kàn bínú o. gbé ajé àti ọrọ̀ ìlú ìkúrò láti òní lọ mo gbé àìsàn àti àrùn wọ́bẹ̀. ǹjẹ̀gùn fẹ́ ǹjẹ̀gùn fẹ́ o ǹjẹ̀gùn fẹ́ àwọn ǹjẹ̀gùn dákun mọ̀ kàn bínú o. ìjọba. dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ ó tí ó gbọ́dọ̀ jábọ́ nígbà tó lè lè lọ́gbọ̀n rẹ̀. tàbá mi ò mọ wọ́n tó bá mọ̀ jábọ́ o. ǹjẹ́ ń bọ̀ ó torí àwọn alálẹ̀ ò gbọ́dọ̀ bínú o nọmba mínú gbọ̀húnjẹ. ayé dára bó ṣe dá o ayé dára bó ṣe dá o ọmọ táyé bí láyé ń pọ̀n o ọmọ táyé bí láyé ń pọ̀n o kò sẹ́ni tá lè fọkàn tán mọ́ olúkálùkù wù wá tiẹ̀ ní ìkúbọ ọmọ rìn o ọmọ ò máa fúnra ẹ̀dá ìrònú jinlẹ̀ o kó má máa lọ pẹ́ ká tó sọ̀kò ká tó sọ̀kò ká rántí onílé tá bá sọ̀kò sọjà òun ò lè padà bónílẹ̀ ó ń ro gàlẹ́gàlẹ́ kí ló ń ro gàlẹ́gàlẹ́ ìbínú ń ro gàlẹ́gàlẹ́ ìjà ń bọ̀ ìjà ń bọ̀. wọ́n ní májú àmọ́ ìtì ẹlẹ́mọ̀ mi mú dání ó di dandan kí n jù wọ́n ní kí òòṣà mi má sọ̀kò àmọ́ èyí ń bọ̀ lọ́wọ́ mi ó di dandan kí n jù ẹni mọ́ bínú ẹ kọ́ ń rù. Ṣàngó Olúkòso máa gbọ́dọ̀. arábọ̀ bí oníbò òkúta. pèképẹ́ apọ̀dàlẹ̀ pẹ́ẹ́pẹ́ kí ló dé èéfín iná làdáláyé iná ń bẹ lọ́dọ̀ bàbá mi lọ́rùn ọ̀bẹ mọ lórí fẹsẹ̀ yìí wo ìwọ bàbá lẹ́jìyàn gẹ́gẹ́ tó pọ̀ mẹ́sìlóró etí ṣe kí ló èèwọ̀ gbígbóná la di ẹyẹ yìí bàbá délẹ̀ tá a dẹ̀rọ̀ tútù là bá lè gbìn ẹ̀rọ pẹ̀sẹ̀ là bá lè olúwẹ̀rí ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ pẹ̀sẹ̀ là bá lè gbìn ìrẹ́rọ̀ fẹ́ràn gbogbo náà ara bá ń bẹ adigun ọ̀tá ṣẹ́gun ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ iná gorí lẹ́fẹ̀ẹ́jú àbúrò dada ọkùnrin bùlàbí iná ẹ̀rọ ẹ̀rọ etí sí. Ṣàngó máa bínú. Ah. Ṣàngó máa bínú. ṣàǹkó iná lójú iná lẹ́nu. irú ìṣẹ̀lẹ̀ wo lèyí ṣàǹkó ṣàǹkó ni wọ́n sì ń wọ́n sì ń gún ṣàǹkó ni wọ́n sì ń wọ́n sì mọ́lẹ̀ olójú orógbó ẹlẹ́ẹ̀kẹ́ obì o ọ̀dálápá fi kún rọrí ọ̀bẹ́mọlẹ́sẹ̀ ilé ẹ̀wọ̀ ọba balẹ̀ jiyàn gángan náà pọ́ ọmọ ẹ̀ sí lóru ewélèrè ọba kòso ságìrì làgìrì ọ̀làgìrì kàkà fi gbẹ́dùn bọ̀ ṣàgbọ́ aláwọn àkọ́kọ́ tó mú bíégún lójú dagun lábí olóṣè èdè àkótá gìrì lọ́jọ́ ìdìbò mẹ́kún Ṣàngó ó ṣẹlẹ̀ abàmìwòrẹ́ lé. Ṣàngó Olúkòso máa gbọ́dọ̀ pinnu Ṣàngó Olúkòso máa gbọ́dọ̀ pinnu o. bí mo ṣe lálàánú ó já mi láyà ẹ̀rù bà mí nígbà tí mo jí irú aláwo rèé mo wá ń finú wúre fún gbogbo ìlú kí n tó ṣẹlẹ̀ nígbà ni táwa ò tí ì dáyé tí wọ́n lọ ṣẹlẹ̀ kọ́ mọ́ ṣẹlẹ̀ torí tó bá ṣẹlẹ̀ ha n ti máa ṣẹlẹ̀ nínú ìlú kódà ó bà mí lẹ́rù o àbí níbo lòṣà gàngán mo ti fẹ́ rí i obìnrin tó rẹwà ní ìsìn tí ò sì tí ì mọ́kàn ẹ̀ níbi táyé débú yìí. ààbò rẹ̀ ààbò rẹ̀ lóòótọ́ àlá tó lábanilẹ́rù pọ̀ máa fẹ́ kó o fọkàn ara rẹ balẹ̀ lóòótọ́ àlá tó lábanilẹ́rù kan nígbà tí àwọn òòṣà bàbá wa ò tí ì kúrò nínú ilẹ̀ yìí kí wàá níbẹ̀rù tó wà ń bẹ̀ àhábà òrìṣà gangan mu yóò ṣàwárí omidan tá a lò bẹ́ẹ̀ ni kódà òun ló fẹsẹ̀ ara rẹ̀ rí wá síbi tó bá wà jẹ́ pé ká fi èso síná ká máa fi náwó ọbẹ̀. bẹ́ẹ̀ni. àwọn arúnmalẹ̀ ó ṣe o. àṣẹ àṣẹ. ẹ wá jẹ́ àmùkọ àárọ̀ ọ̀gẹ̀nẹ̀ tẹ̀ ń pọ̀. ọmọ yìí. rárá n lè dúró mú kọ. èèmọ̀ kí ní lójú omi jẹ́ ìwà mi ti ní báyé jẹ́ o. èèmọ̀ kí òrìṣà gọ̀gọ́mù kí ìlú kó tùbà kí ìlú kó tùṣẹ́ o káboyún kó bí wẹ́rẹ́. ó máa jẹ́ ìwọ ni ó máa tóbi lọ́rọ̀ mi bí kọ́ ó yẹ kí n fi ara mi hàn ni nígbà tí ó mọ̀ wípé mò ń bínú lọ́wọ́ ó wá ń tù mí kí ni tútù yìí wà fún kí ló ń tù mí fún. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bínú ikú òrò ọgbọ́n ni mo fi ní pé kí n tù yín. ẹ kú òní kẹ́bí ah. ẹ kú ní. ẹyẹ òní kẹ́bí ẹyẹ inú ìlú yìí ah. ọmọ ènìyàn sì ní fóun bí ọmọ ènìyàn. ẹ má ṣe bẹ́ẹ̀ yà wá ó yé mi ẹ má ṣe pé ẹ má ṣe pé ìyá wa ẹ jọ ọmọbìnrin ni mo mọ tẹ́ fẹ́ ọmọbìnrin rọ̀gbọ̀dọ̀ tí ò tí ì mọkùnrin bàbá yín gbé nǹkan ìpèsè yín ìyá wa ẹ má bínú ẹ dákun. olóògì ní ti gàjà ojú tó lé ojú tó kò. àwọn àgbà ọjà wọ́n fọwọ́ lẹ́rán wọn kò ṣe ẹyẹ lóko. àti pé ọmọdé kéèkì ní gbòòrò àgbà lọ́mọ mi yáwó sí. afẹ́fẹ́ wo máa fẹ́ kí gbóná bàbá ẹgbẹ́ bá wa ń fẹ́ lódò ìran pẹpẹ ní ìṣẹ̀lẹ̀ àjòjì àtẹlẹ báṣubàṣu ọmọ nílùú wọn. akata yẹ́rìyẹ́rì òòṣà tó ń bínú nílé tí wọ́n ń rọ̀ lóko dákun ọkọ mi dèbúrẹ́ fìyèdénú kò fìyèdé gbogbo ara bínú sí àwọn ará ìlú ìmọ̀ wọ́n ti mú orógbó tí ó gbó wá bẹ́ẹ̀ sì ni wọ́n ti mú obì tí ó gbó wá pẹ̀lú láti fi bẹ̀ mí ọkọ mi tí o bá lè forí jì àwọn ìlú yìí èmi náà ṣèlérí fún ọ wípé màá mú obìnrin tí kò mọ ọkùnrin rí láti wá fi bẹ̀ ọ́ long ló fẹ́ ṣe lè dà ó dẹ̀ rò pé gbogbo nǹkan tí mò ń bẹ sọ yẹn kò ní ìtumọ̀ létí ẹ̀ number one drop out ni. lẹ́yìn o kàwé débi tó tẹ̀ máa ṣiṣẹ́ wọ́n tó kàwé tó fẹ́ sáàbù tí wọ́n bá lọ ń tẹ̀ ìgbìyànjú orúkọ mark ni wọ́n mark. àbótiró rẹ pín pé ò lè padà di gọ́vnà ò lè padà di president ìlú yìí gbogbo àwọn kíni ló máa padà tell and i will continue to tell you the fact ó remain but ó máa dùn mọ́ mínú tó bá lè gbọ́. Alai, efiko. fi kò má yẹ kí n parọ́ fún ẹ ṣé ìwé àti oríire ṣó papọ̀ mọ́ra wọn ni so nísìnyí o ti rí i pé ẹni tí ò bá kàwé I lè ṣoríire aláì bọ́lẹ̀ ń bẹ́ o àìmọye ẹni tí ò graduate báyìí àwọn ni pa wọn àwọn ni wọ́n manage ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn so kí ló wá ń sọ à ń sọ̀rọ̀ mi sọ̀rọ̀ pé kíní kan okay èmi drop out accepted ìgbà kan lé mi dànù kúrò school gbà yẹn mo ò torí kán ti lé mi kí wọn á bẹ̀rẹ̀ sí ní wọn gọra mi kí n máa sunkún kiri aláyé mo gbé ìgbésẹ̀ tó kàn lẹ́sẹ̀kẹsẹ̀ mo bọ́ sórí ọwọ́ ọdán mi wo ilé ayé tàwa yìí àparò kan ò ga jù kan àfẹ́yí tó bá gbọ́n tó gorí ebè gbogbo wa lọ́n dá kaṣọ oríire ẹ̀yin máa ń gọra yín ni gbàtí nǹkan wà nílẹ̀ tẹ́fọ̀dì ń ṣe é lọ nígbà tí ṣe pọ́n máa ń fọlọ́pàá mọ́ ẹ sí pé o ṣe máa ṣoríire tiẹ̀ àyè wà ńlẹ̀ rẹpẹtẹ fáwọn èèyàn láti ṣe àdẹ̀pẹ́ o sọ pé kinní kan ò ṣe yahoo ò ṣe yahoo jọ má bínú so tabarita ìwà sọ pé ò ṣe yahoo ò ṣe yahoo jọ o má yẹ kí n sọ̀rọ̀ jù má yẹ kí n sọ̀rọ̀ jù. má bínú ṣé o rò pé ìwé tó kà ẹ̀ kò ní tẹ̀lé ta ìwé ta fún tẹ̀lé kọ tẹ̀lé ah, olówó ṣòwò kó tán náà. so lójú ara ẹ sìn mi lọ school sí ayé mi ti bàjẹ́ nìyẹn ṣé o mọ nǹkan tó wà ńlẹ̀ báyìí mo nígbàgbọ́ wípé tí o bá ka ìwé yẹn tán tó ṣe tó gba gbogbo oyè tó fẹ́ gbà ń di ìwé tán tó bẹ̀rẹ̀ sí ní gba owó oṣù nǹkan tó máa rí o ò lè bá nǹkan tó ti wà ńlẹ̀ fẹ́mi o gbàgbé títa yìí máa fi o mọ iye properties tí mo ní ah ah <laughs> tí mo ra forí mi pamọ́ síbẹ̀ <laughs> kò yí bọ̀ ìṣá. mo ti gẹ́ẹ̀tì náà pé kò sí nǹkan tí mo lè sọ tó máa gbọ́ múra sí i ó ti yẹ múra sí i wo jẹ́ kí mi fi ẹ èmi ń lọ pípẹ́ ara mi díẹ̀ mo rí ẹni èmi gan rí ẹjọ́ ààrẹ jẹ́ kí n sìn so báwo ló máa fún mi. ayé ń ṣẹ́kì lọ ẹ̀dá ò fiyèsí ayé ń ṣẹ́kì lọ ẹ̀dá ò fiyèsí àfọwọ́fọ́nà kan kì í dúró ọjọ́ àti gbélé ayé òjò ọgbọ́n ta ó fi bẹ́ẹ̀ máa lójú ìríjú òòṣà ta ló mọ bí ìyá ó yà sí ayé ò gbọ́dọ̀ dógún. àjà ọdún tó lé ojú tó kò. àwọn àgbà ọjà wọ́n fọwọ́ lẹ́rán wọn kò ṣe ẹyẹ lọ́kọ. àti pé ọmọdé kéèkì nígbó ìran àgbà ló mọ mi yáwó sí. afẹ́fẹ́ ò máa fẹ́ kí n gbóná gbafẹ́fẹ́ bá wa ń fẹ́ lódò òdì wọ́n sì wọ́n fẹ́fẹ́ ní iṣẹ́ ni àjòjì àtẹlẹ báṣubàṣu ọmọ nílùú má tẹ̀ jẹ́jẹ́ ó má bàtẹ jù rẹ mọ́lẹ̀ o okùn tó gùngùn a okùn tó gùngùn gùn ọ ó níbi tó ti gùn wá ọ ayé ẹ má máa fa jọgọdọ kó má padà wá ìjàpá mo máa ní o. ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá ò fiyèsí. ayé ń ṣẹ́kì lọ. ẹ̀dá ò fiyèsí. àfọwọ́pọ̀ ọ̀nà kan. olówó orí wa dandan o ọ̀sẹ̀ gbọ̀ngàn mú. ìyá wa ẹ káàbọ̀ ṣàngó olúkòso wọn gbọ́dọ̀ pinnu ṣàngó olúkòso wọn gbọ́dọ̀ pinnu o dákun màmá bínú o Ṣàngó iná lójú. kódà ò yá wa o. ẹyin kára ó lè o ẹsìn rẹ pẹ lásẹ ọjọ́ yìí náà àtúnwá dalẹ ẹ pẹ lóróyè kíkan kíkan ẹyin oníṣẹ́ yín rà rí wọn pẹ pé àtìyàwó mi àtọmọ mi yọjú wọn pẹ pé ká yọjú sí pẹ bẹ́ẹ̀ rí wa. kò sí nǹkan méjì tí torí ẹ fẹ́ rí bí o kọjá ọmọ àlùbáríkà tẹ bí. ọmọ kan ṣoṣo tó ju ẹgbẹ ẹgbẹ̀rún ọmọ lọ́nu ilé mi. kára olè orúkọ rẹ ro jọjú rò jẹ ọmọ jọ mi lójú. ẹ mo kí n pẹ kú orí ọjà ni. oríire tó dẹ̀ wọnú ilé yìí kò ní padà. àṣẹ o àṣẹ o àṣẹ o. níwọ̀n bá náà kú ti gbọ́ pé òòṣà ti mú. ẹni tí òòṣà bá dẹ̀ mú gbogbo alágbọ́dọ̀ mọ̀ pé ẹni tí èèmọkùnrin rí ni ṣé àwa gbọ́dọ̀ sọ pé mọ́tò ìkómọkùnrin rí. Ah, kálá olè ọwọ́ títọ́ wa mo tọ́ ju yàrá náà tọ́. wàá jẹ pé dájúdájú ẹ̀tọ́ o tún wàá gbẹ ẹ̀kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà máa ń kọ́ tí ò ń gbẹ ẹ̀kọ́ ẹ wo ẹ ti ṣe oríire ah, ọ̀rọ̀ yín ti dayọ̀ ní ìlú yìí gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀ṣe ìlú yìí gbogbo ọmọ tá a dẹ̀ mọ̀ pé ọmọ tó ṣàbá ti mú ìdílé wọn ti dá láyọ̀ ó ti dolóríire ìpele mẹ́ta nǹkan tí lù ní fún yín báyìí ìkíní ọmọ yín bọ́wọ́ ẹ̀ bá ṣe gùn tó ni ó fi sọ̀kò sórí ilẹ̀ gbogbo obi tó kò yẹn bá dé láyé ẹ̀yin lẹ́ni sì mọ̀ pé luya nílẹ̀ mm, gbogbo ilẹ̀ wa ló sì ní gbogbo wọn bá gbèsè báyìí gọ̀lọ̀gọ̀lọ̀ ni bẹ́ẹ̀ sì fẹ́ ta náà owó ta bọ́ àná rà. a máa tẹ ta ni kí sàmà ta sàmà ta. ìkejì ọkọ̀ ńláńlá dẹ̀kùdẹ̀kù méjì ah. ó ti wà ńlẹ̀ fún ọkọ àtìyàwó yìí pẹ̀lú ilé gidi méjì. àmọ́ ìkẹta gbogbo bí tọ́mọ ìbá fẹ́ kàwé dé títí débi tí wọ́n bá ń kàwé dé àbí bí tó bá lọ sùn ìlú ló máa gbọ́ bùkátà ẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ wá mójútó títí tọ́mọ yìí ó fi déwájú òòṣà tí ó fi ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kó ṣe tó bá ti yanjú gbogbo ẹ̀ gbogbo ń tàn wí fún yìí àbá òsì ń bẹ́ẹ̀ àṣẹ ni wọ́n ti ṣe ń ṣe láti ìgbà wá ṣe àwọn baba ńlá baba wa ni. èmi náà kò ń ṣe ọmọdé ìlú yìí mo mọ nǹkan ṣe é ṣe àmọ́ kí nìkan wáyé mo fẹ́ tọ́lọ́run ìbálẹ̀ o torí lẹ́yìn máa gùn gan a lè lé dédé ẹ̀ta máa ta o. ẹ ẹ ilẹ̀ nílẹ̀ bó bá ṣe wù yín ni ẹ ṣe gbogbo bọ́wọ́ ọmọ yín bá ṣe gùn tó ni kó fi sọ. So ọkọ lu ẹ pẹ́ láṣẹ ẹ pẹ́ jẹ àwọn baba ńlá baba yín lọ ẹ ṣeun ẹ láṣẹ ẹ pẹpẹ báyìí ro wíṣà ọ wà níbẹ̀ ọmọ ni ọmọ lọmọ títọ wà ọwọ́ títọ wà. eléjú àlọ tó bá yín tán. Ṣàngó iná lójú iná lẹ́nu ṣe lóòótọ́ wa. lóòótọ́ ni kódà gọ́ngàn tí mo gbọ́ mi ì mọ bẹ́ẹ̀ ni mi ṣe dùn tán àti ṣoríire àti bọ́sáyé ẹsẹ̀ ló lè jẹ èmi náà líbi mo gbọ́ ṣe inú mi dùn bí sáà ti máa bẹ̀rẹ̀ wíwẹ̀ kínní torí mo fẹ́ ká aráàlú ìmọ̀ pé dédé ilé mi ti ṣoríire iṣọmọ ìlú àwàtọ́ pátá pátápátá. gọ́hùn gọ́hùn dé rọwọ́ orí mi o káàbọ̀ káàbọ̀ ọkọ mi káàbọ̀. mo ti rí súrà ọmọ ìtìpẹ́ pé lórí ọmọ wa. èmi náà ti rí mo dúpẹ́ o ó pàpà ládédé léyìí ó gbéwèé kúrò nílùú ìṣe pátápátá. gámù gámù dé lọ́wọ́ orí mi. ó ṣe máa kọ́kọ́ ṣeré jálàbá. àìka nǹkan sí e ló bá ayé dòní o pápágbá bí àgbàgbé gbà ó kò ní rí báyìí ọ̀rọ̀ yìí wọnú ara wọn ni trong bao chế bi trong mềm mê ô sa mama bínú o mama bínú o ó ti wá ń lọ ogun ó ti wá ń lọ dá njọmbọ njẹnjọ ẹ̀rí ṣùgbà tọ̀hún ṣùgbà ń ṣòun ni mo fi gbá yẹn pẹ́ ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá ò fiyèsí. ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá ò fiyèsí. àfọwọ́fọ́nà kan kì í dúró ọjọ́ àti gbélé ayé òjò. ọgbọ́n ta ló fi bẹ́ẹ̀ máa lójú o. ibi ju òòṣà ta ló mọ bí ìyá òyà sí ayé ló gbọ́dọ̀ dógún. olóògì ní ti gàjà ojú tó lé ojú tó kò àwọn àgbà ọjà wọ́n fọwọ́ lẹ́rọ̀ wọn ò ṣe ẹyọ. ọ̀rọ̀ ọmọ ni. ọ̀rọ̀ ọmọ ni àkókò dèlè làgbára lọ. màá wẹsẹ̀ yín o. kọ́lọ́ ní ẹ̀dẹ́ mi sí rè. mi wá gùn. Ah, eh, iṣẹ́ òtún pọ̀kẹ́ pọ̀kẹ́. Yeah. iṣu náà tú. a ogun tó gùn gùn gùn ọ ó níbi tó ti gùn wá ọ ayé ẹ má máa fa jọgọdàn kó má padà wá ìdàgbà mo máa ní o. àbíké wàá fi nù ẹ. mi ò jẹ. Ah, o gbọ́dọ̀ jẹ. gbèdé tó jẹ o yà jẹ jẹ jẹ. o mọ̀ dààmú yìí mo ṣe kí ni igun yàn yìí. bẹ́ẹ̀ ni ọkọ mi. òwe kan tí ẹ jẹ́ kéèyàn máa ríra èèyàn bí ìgbà tẹ pé èèyàn jẹ́ bákan eléyìí ti pọ̀ jù. ẹ jẹ́ wọn bá lè jẹ. kó pọ̀ jù bàbá ẹ lógún yán èmi ni mo ṣe bẹ̀. ó sì po ọ̀yà bẹ̀rẹ̀ sí ní jẹ́ mo dídí màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá nítorí kó lu ma sórí kó lu bá o ó tẹ̀ mí lọ́rùn orúkọ gbọ́dọ̀ mú wọ. ewu ju wa ọkọ mi gé. ọmọ ẹlẹ́dìí ògògò màgà èyí tó yín ti ẹ̀kọ́ ń bẹ̀ kọ́ ń bẹ̀ kọ́ kárí ọkọ mi olóore wa àwọn olè jẹ́ kó le bẹ́ẹ̀ ni ó ṣe máa ń rí ni ẹ̀ olóore. Ilé ah! ah. kan ṣe bá ṣe ń ṣe bẹ̀tẹ́ rẹ̀ ṣe ṣe ni. Ṣé lè dùn yàtọ̀? Àwọn ọmọ ìyàtọ̀ máa ń lọ ẹ̀rọ ọ̀gbẹ́ lápẹ́ ẹ̀rọ ọ̀gbẹ́ lápẹ́ ẹ̀rọ bá kì í ṣe já. Mo bẹ̀ pé mú ẹ rárá wa. Ó dàbí òfin sí àfọwọ́fọ́nà kan kì í dúró wòjọ́ àti gbélé ayé mo hàn pé kí ni tèmi pẹ̀lú iṣẹ́ yín èmi ṣe ń láti bára mi láàrin iṣẹ́ yín mi ò bára mi níbi tí mo ti ń teach àwọn students wáyé tó jẹ́ pé màá kọ́ bára mi níbi tí ò ń ṣiṣẹ́ mi rárá so reason yẹn tí mo ṣe ní jẹ́ kí n dọ́dọ̀ ẹ̀. ṣètò rẹ sìn ó túmọ̀ sí wípé o ti ń rí talent ẹ̀ mọ́lẹ̀ ẹlẹ́dàá ẹ̀ ti mọ iṣẹ́ tó máa ṣe láṣẹlá. kò yẹ wọ́n sọ wípé ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń wí fún ìjọ nígbà tí ẹlẹ́dàá ẹ̀ tó ti yan àyàn ọmọ rere fún ẹ láti ọ̀run tó ò dé lísìsì ẹlẹ́dàá ẹ̀ tó ò tẹ̀lé nǹkan tó ń sọ fún ẹ ó tún rán ẹ̀mí sí ẹ láti lè máa já wípé ọ̀nà ẹ gangan òun ló wà yìí ó gbà ìdí nìyẹn tó ṣe báyìí sọ̀rọ̀ fún ara rẹ̀ kò yẹ sí inú mi wá rò pé wọn náà ti rí sí i ó ń jẹ́ kó mọ̀ wípé ká ló ti ń ṣiṣẹ́ ìlọ tipẹ́tipẹ́ ni o gbọ́dọ̀ ti máa gba ọpẹ́ ńláńlá ìwọ fúnra rẹ bó tún ṣe wà ó tún máa wúlò fáwọn ọ̀pọ̀ èèyàn tó jẹ́ pé wàá máa já wọn sí àìmọye ọ̀nà tí àwọn náà máa fi rí ọpẹ́ ńláńlá gbà wàá dẹ̀ máa ṣàánú lóríṣiríṣi ṣòtìrìnsì wà á rí tálẹ̀ǹtì ẹ mọ́lẹ̀ ọmọ ológo wà á ń bò wà rẹ mọ́lẹ̀ fúnra rẹ ṣòtìrẹ́ ayé ẹ ó dẹ̀ mọ̀ gbogbo èèyàn tó yẹ kó jẹ láàrẹ tí wọn ti rí jẹ ẹ ń sìn bro sórí tara ẹ ó ṣàgbọ́n nǹkan tí aláyé mi tó ń bá ẹ sọ àtàrà ah, ẹni náà eh, ṣé ìlú wa tí ò tí ò make sense tí ó tó ti dàrú tí ò dámọ̀ yìí òun ló fẹ́ jókòó tì àkàwọn kan wá jáde láti ibì kan kó wá máa sọ fún wa pé nǹkan táwa ń ṣe pé kò make sense àwọn máa bá rú wọn dání àwọn gọ́fìmẹ̀ntì wa àwọn gan wọn help situation gbogbo nǹkan tá à ń ṣe yìí làwọn náà fi ń rí one or two things tá a fi wà òkè tá a fi ń fi fine <laughs> àwọn tó jẹ́ pé amúlùdùn ni wa tí ò bá ń ṣe nǹkan tá à ń ṣe yìí ogun lè ti bẹ́ sílẹ̀ láàrin ìlú yìí àìmọye ó sọ fún ni <laughs> àárín nǹkan tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí kò ń ṣe nǹkan tó tó le bẹ́ẹ̀ náà lọ títí láàrin two three four days a week wá pẹ́ jù nìyẹn ó máa ti mọ nǹkan tá à ń sọ yìí tí ọgbọ́n máa tó máa lé fine ṣòro gbogbo ṣẹ́ẹ̀tì ẹ tó ti funfun ní gbogbo bí yẹn <laughs> by the time sọ́nà bá ti ń gbọ́ pé ọmọ <laughs> ó máa dàbí film trick lójú ẹ ni so bá a ṣe ń ṣe nìyẹn tọ́nà dẹ̀ fún wa ṣe Eh? tára ẹ náà là ń bá ẹ sọ kó gbọ́ nǹkan tá à ń sọ. ọ̀rẹ́ òun ló sọ fún ẹ now ó kù ní mọ́ ro kò tán síbẹ̀ àtúnṣe jọ máa jáde èmi àti ẹ gbọ́dọ̀ jọ dé àwọn ibì kan ṣòtúbọ̀. ọmọ tí mò ń sọ ni ọmọ dáadáa ní àyíkẹ́ lórúkọ ẹ̀. àyíkẹ́ báwo. dáadáa. Ah! Ah! kí ló dé kó ṣàlẹ̀. ọmọ mélòó lẹni ti bí ọmọ bíi ti báwo omi dán lélẹ̀ yìí kí ló ṣe ẹ báyìí jọmọ abìnrin má dá lóòjà rẹ ọmọ mélòó ti bí jàre. èmi ò tó ìbè mọ ah, ọ̀rọ̀ yín ọkùnrin náà lọ fà bómi abánáyín tó ń ṣẹlẹ̀ mọ́lẹ̀ tó ṣe ah, ìyẹn ò jẹ́ ṣẹ̀wé mi yọ sànà lẹ́hìn kíni ìyẹn ọjẹ ìyẹn ọjẹ ṣe bọ mo gbọ́ yóò dànù. kí ló máa ń ṣe é báyìí náà àwọn èèyàn jọ pé ọ̀sẹ̀ kan lálá ló ní èkó gan tábà ti rálejò a máa ń ṣéǹjì èdè ẹnu wa ni ìwé yóò ti lo èkó yóò ti lọ lo bí ọ̀sẹ̀ rẹ̀ tó tó tó ti lọ lo bí ọdún méjì ọ̀ ṣéǹjì èdè ẹnu ẹ̀ ọ̀rọ̀ àlejò ń ṣe ó lè pákéjì ara ẹ̀. ẹyin jíde. nísòro nísòro ìwọ gan ti yà wẹrẹ so ìwọ náà léde lẹ́nu. jíde wò wọ́n fi yẹn lẹ̀ ó mọ nǹkan tó ń sọ ó ní àwọn ọkùnrin náà la máa ń fà pé tá a bá ti fún àwọn lóyún la máa ń sọ pé àwa kọ́ la lóyún so ìtóyún yóò bá fi dúró òun á ṣe kí ni òun á yà yọ dànù. alo yọ ọ ma yọ ah, ya babe don't worry ma. torí bá lè pẹ́ fúru yín náà ni màá fún yọ dànù. <laughs> kó lè pẹ́ fúru wa <laughs> that's nice. gbọ́ yẹn. mo gbọ́ yẹn dáadáa mo gbọ́ dáadáa pẹ́ fún wa pẹ́ fún wa pẹ́ fún ròyìn dáadáa gan. mo tẹ mo tẹ tọ́jú ra mi mo tọ́jú ra mi. Ah! ẹ tọ́jú ara yín o <laughs> ẹ tọ́jú ara yín déédéé mọ́mì mi lè máa wà báyìí déédéé mọ́mì mi ní lílo ara dèdè mọ́. àwọn náà ń tọ́jú ra wọn rẹ̀. ẹ bẹ́ẹ̀ ni. wọn lè ra wọn lọ kílò. màá pè yín ẹ máa kè yín. ọ̀dà ìfẹ́ mi má gbàgbé fẹ́ pè mí jáwọ́. ẹ wá ẹ wá ẹ wá kí lẹ sọ ọ́ sí. mi fẹ́ má gbàgbé fẹ́ pè mí. <laughs> she's sick obsessed <laughs> obsessed kọ́fọ̀. ẹ mú o wà dáadáa o tọ́jú ara ẹ <laughs> alright máa pè ẹ. a ti dá a ti dá <laughs> ẹ sọ bọ̀ bọ̀ lè nà. o rí pọ̀pọ̀ dáadáa dúdú ó dá ó tó o àyìnkẹ́ ó rẹ̀ gan-an. ṣé bó ṣe ríre tó tó bá wá sọ̀rọ̀ wa ní táwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ ń pè wọ́n gan wà òkè tó lu kókó tó rú ọmọ tó lọ ń pèmèrè. ṣé kò o ò rí bóyá tó ṣe dúdú. ìwẹ̀ fún ọmọ ìgbẹ́ bí kòtò bá ń sọ fún ọ ni bá wọ́ ọmọ mi. ṣòun ni mo kì gbá yẹn pẹ́ ayé ń ṣe kìlọ̀. Sandra Sandra Sandra Sandra enough. Are you guys not bored? We are now. We are. I have a story to talk about. Wow. Okay. It's a very short story about a hunter. Oh, mm-hmm. okay, right on. That lives in a town called Ayelagbe. Wow. Ayelagbe kọ́ ọ̀hún láti wá ni. Your mouth ṣó down, rí. Okay, right on, right on. You are so concentrated, like, like story sha. Ah, we are no all ears. Yeah, right on. Anyways, this hunter is such a strong and hard-working man. Oh, I get you. You mean he's strong and hardworking, And you know I know you love it hard and strong. Mm-hmm. What are you saying? Why are you complicating issues? I am only trying to explain to you that the hunter is strong and man. You are telling us with your hand now. He's strong and hard working. Ah, no, oh, oh, oh, sorry, sorry. Uh, what is strong? I, I can understand The world said. I was only talking about a hunter, Joe, before you walked in. Oh, oh <laughs> okay. Let, let me be in that shoe now. Okay. okay. I'm the hunter. Okay. okay. Mm-hmm. City hunter. Yes. Oh. Standing hunter now. Okay. okay. Very strong and hard We know you for that. Don't mind that. Yeah. Uh, uh, let me let me just come out. Yes, I'll be in that shoe. Jide, the strongest hunter. Do you understand? The most strongest hunter Jide the city hunter. no Jide the standing hunter. Oh, okay. yes it is small story. okay. okay. just go with jump jump. okay. okay jọ́ǹpẹ́ jọ́ǹpẹ́ o. jọ́ǹpẹ́. jọ́ǹpẹ́ jọ́ǹpẹ́ o. jọ́ǹpẹ́. ní ipò ọmọ ọmọ ọmọkọ ọmọkọ ojú mi èmi gọ́kí mo wá wo wípé ṣó ń pè mí. jíde wọn ń fakọ gbé ọmọ mọ ìgbà tí olóyè lójú jíde. jọ́ǹpẹ́ jọ́ǹpẹ́. mwo. Sandra kí ló ti porúkọ ọ̀rẹ́ mi lẹ́ẹ̀kan. Ah, fwo for woman only gbogbogbò lọ́dọ̀ tí ilẹ̀ ti máa ń pè wọ́n ní for woman only lọ́dọ̀ tí wá ń bí olórúkọ ta máa ń pè wọ́n bó ṣe wà yẹn àwọn lọ máa ń pè ní ọ̀dẹ́ǹgẹ̀ tiẹ̀ lẹ̀ atẹ́mí ẹran mẹ́fọ̀ ọ̀yẹ́lẹ́nkú yẹlẹ́nkú ọ̀yẹ́lẹ́nkú yẹlẹ́nkú gbágbágun abégugu di yanmu yanmu ó pa ètò gbọ́ ó bò jẹ́ ó tún mú ìdí ògbò ó tún bò ó jẹ. ó tún wá pa ìtaláboyún ò gbọdọ̀ jẹ. ó fi dáa ni ó fi dáa ni. iṣẹ́ àmúrelé ti yọ fún yín assignment. jíde. yes as your captain okay. assignment ti dé báyìí. okay but you need to explain to us now. ó náà mo fẹ́ ṣe yìí kí ni wọ́n ń pa tálábòyún òkè ń jẹ. Mm. ìyẹn di iṣẹ́ àmúrelé. wo jíde mo ti bẹ̀rẹ̀ gba nọ́mbà ọmọ yẹn. lórí ìtẹ́ ah. sọ yìí èmi ò fẹ́ nọ́mbà yẹn mọ́. Mm. and kí ló bẹ̀rẹ̀ kí ló parí ẹ̀. Oh, zero zero. Eh! Anyway, anyways oya fẹ́ràn mi it's your turn oya jáde wá olóògùn ní ti gàjà ojú tó lé ojú tó kò. ṣé ẹrọ ti joy joy dọ́tà mi gbà yín ní ẹwọ kí n máa rán sí nǹkan tí n máa rán tó yẹ kí n máa rán sí. joy joy. yeah that small girl tó wà láàrin wá gbà yín. oh oh oh tí wọ́n á pè é little sọ̀rí. yes ẹ eh, eh, so bíbí mo ń ro kankan lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí. Mm. because ọlọ́run dìdí lòyìn fún mi. òun mi nà ó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo rò pé ó yẹ kí èmi náà kọ́lọ́ náà lè lò èmi náà fẹ́ ìgbà tí ẹ bá mi sọ̀rọ̀ tí mo mọ̀ pé a ní èdè ọmọ ọ̀dọ̀ wọ́n á wò pé kí ló dé tí àṣìlọ mú jọ ẹ̀ ká mú òun náà kúrò nínú ìdọ̀tí yẹn ká mú wọnú ilé ọlá kó má bá wa ṣiṣẹ́. Mm. It's all right èèyàn náà lọ́lọ́run máa ń rán sí èèyàn àti pé òòrùn náà lè gba nǹkan tì lọ́wọ́ mi. Thank you. Múlẹ̀ kò kí wọn. Ah, Ó ti bẹ̀rẹ̀ new life o. Oh, Ọmọ gidi jẹ ní condition. Mo rántí pé o sọ fún mi pé tó o bá ṣiṣẹ́ díẹ̀ lọ́dọ̀ mi, o fẹ́ kàwé sí i. Bẹ́ẹ̀ni sá o dẹ̀ sọ pé o fẹ́ káyé tiẹ̀ náà dáa kí wọn náà rọ́wọ́ mú nílé ayé yìí o ló dẹ̀ bìlíf pé ìwé ló lè jẹ́ kó o débẹ̀ àti pé o ti ṣetán láti fẹ́yàwó àbí ká o no no no nǹkan tí mò ń sọ yìí o mo lọ sí guest room tó jìnnà sí tiẹ̀ ibẹ̀ ló wà máa gbé ok. ok sir. so enjoy your stay. Huh? thank you sir. <laughs> you mean to fun ni thank you. olúwa túbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ màmá lórí pé màmá bọ̀. máa yusuf láì máa yusuf wa. ayé dára bó ṣe dá o ayé dára bó ṣe dá o ọmọ táyé bí láyé ń pọ̀n o ọmọ táyé bí láyé ń pọ̀n o kò sẹ́ni tá lè fọkàn tán mọ́ olúkálùkù wùwà tiẹ̀ ni. let me see now ṣebi just for me to see. please hold on please what's the meaning of the message you send me. kí ni irú message tó send sí mi yẹn. let me give you the first and the last time and let it deep into your skull. okay if you ever send this kind of a message to me again i will show you the kind of a person i am. and i will tell you you should quote me. quote me right i will keep on sending the message I will repeat it again again and again over and over again. ẹgbẹ́nu dákẹ́jàre èwo ni gbogbo òyìnbó tẹ́ fi ń da ogbó lẹ́rú gangan náà àtẹ́bàtì wa gbọ́kọ ara yín èwo ni ká máa disturb peace tiwa ń bíbá. báwo lọ ṣe ní gbọ́kọ ara wọn no tell me báwo lọ ṣe ní gbọ́kọ ara wọn ìgbà tó yẹ pé gbogbo èèyàn ọkùnrin tẹ̀ wá ń bí kò sẹ́yìn tó wúlò. àlọ́ mi ah, má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ah, ah, dá iyèmí yàtọ̀ láàrin àwọn gbogbo torí bí mo ṣe wà mo complete lọmọ ọkùnrin mi lè dá àwọn méjì tó kù yìí bóyá ọkùnrin tàbí wọn pé i don't know. no no no no no no mi nígbà yẹn fún ẹ irú kí ló ń sọ yẹn ó yẹ kó mọ̀ mí pé mo gallant náà ẹni tí ò ní sọ̀rọ̀ ni ò ní sọ̀rọ̀ ah, mi ò láìkẹ́ má bàbá mi ṣe irú ẹ̀ mọ́. Oh, uh, yes, uh, eh, uh, eh, Jide by me, I'm Joju. Joju, wow. Abúlé ló ń I'm Àwọn ọ̀rẹ́ Sorry, can I be your friend? Alright? No, no, I mean any harm. Just your friend. Mm, let, let me help you. ọ̀dọ̀ kí ló kẹ́ ẹ ọ̀dọ̀ Ṣàràfà la dé sí ibẹ̀ ni a ti ń ṣe àgùnbánirọ̀ ṣebí o máa ṣeré wá síbẹ̀ nírọ̀lẹ́. Ah, no. wàyí then eh, tí o bá wá tètè bẹ̀rẹ̀. all right nice babe see you, soon. see you soon nice babe ẹ rí kọ́mọ yẹn wà òkè. òun nìyẹn tó bẹ́rẹ̀ máa ní àwọn wúlò àwa làwa ń bì báyìí wọn ò rí wa wọ́n máa tiẹ̀ ṣí tóòsì wa bóyá a máa gbà bá nígbà àwọn local local indigenous ni wọ́n ń lé kiri wọ́n wá bébì kiri àwa àwọn òun ṣe bébì àti di mọ́dà. Um, jíde ó dàbí ẹni pé wọ́n ló ń rí fàṣì. kí ló ṣe ẹ́ náà so ó ka ìwé kankan tó sọ̀rọ̀ nípa silence is the best answer. Oh, for a fool. Ah. Um, that is nice. Eh, but. Ah. ah ah, ó yẹ kó understand now. Kò ń ṣe pé ẹ̀dà. Ṣé tójú bá gbó? Tí òun náà gbò. Ṣé gbà ẹni? Adé mò bread tuntun tuntun. Mò ń fẹ́ chacha bread Ti a rọ Mo ò fẹ́ bread tán ti ba mi jẹ́ mbẹ̀. You need to understand. Ah. Oh, oh okay, okay. Direct from factory tó ṣẹ̀ṣẹ̀ ah. dé ṣé o ti jóná ah, ah. Oh. ok. ayé ń ṣèkì lọ ẹ̀dá ò fiyèsí ayé ń ṣèkì lọ ẹ̀dá ò fiyèsí àfọwọ́pọ́nà kan kì í dúró wọjọ́ àti gbélé ayé òjò ọgbọ́n ta kò fi bẹ́ẹ̀ máa lójú o ìríjú òòṣà ta ló mọ bí àwọn yà sí ayé ò gbọ́dọ̀ dógún. Um, Jídé ni orúkọ mi dáàdì mi popular kan rìtáà mi ni ni dáàdì mi mo mi major kì í ṣe pọ́kọ̀ rìtáà wọn láàrin major then um, àwọn ọ̀rẹ́ mi á pè mí ní Jídé Jamal jj Jamal fine um, mo nígbà tí wọ́n gbé mi wá síbí láti wá sáà mo wò pé àjàkálẹ̀ àrùn á ti pa gbogbo yín bí. thank god ẹ kú sọ tó dà tí mo tẹ́ ẹ kú yẹn ó túmọ̀ sí pé àwa náà ò ní kú. Um, mo nífẹ̀ẹ́ sí ẹ mo fẹ́ ká máa jọ jáde and eh, ìwọ fúnra rẹ ò ní láti sọ̀rọ̀ jù what i expect from you is mo ti gbọ́ mo lè ti gbà because jama ló ń bá ẹ sọ̀rọ̀. ẹ jọ kí lẹ ti porúkọ yín yẹn náà. oh this is Jide Jamal jj eh, eh, eh, oh, bọ̀dá Jide ó ti tó ṣẹ̀rí lákọ̀ọ́kọ́ náà ojú tẹ fi ń wò mí bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe rí o i wasn't brought up that way mo respect yín nítorí aṣọ ìjọba tí mo rí lọ́rùn yín àti wípé wọ́n kọ́ mi wọ́n tọ́ mi mo dẹ̀ gbẹ̀kọ́ mo mọ̀ pé ẹ jù mí lọ. ní nọ́mbà two ẹ ní ìgbéraga ṣá ṣé torí pé ẹ fẹ́ ask me out lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní ka gbogbo atótó ní gbogbo ìròyìn lóríṣiríṣi tótó yìí ọ̀ọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́gbára lẹ̀ gbégbéraga lẹ̀ kí ló ṣẹlẹ̀. mo mọ̀ pé obìnrin ó nọ́mà kẹ́kọ̀ọ́ fà kàn sí but I will advise you kó o tètè gbà because tó bá ṣe fáàrí yẹn tó bá pẹ́ jù ọkàn mi lè yọ kúrò. mi ò rò pé ẹ òkè rárá ṣá o ẹ wà òkè torí bá wà òkè ni mo bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí sí yẹn tún sọ nǹkan ẹni gbèrágà ṣá ẹni gbèrágà gan o mi ò lè fẹ́rù yín ọlọ́run ẹlẹ́dàá mi ò lè jẹ́ èmi àfẹ́rù yín yìí báyìí ìgbéraga yín ti pọ̀ jù. <laughs> ẹ má bínú bẹ́ẹ̀ o ti mix kíní ẹ ọ̀bùn ti mix ẹ̀ mọ́ra wọn mo sọ pé mo fẹ́ fẹ́ o <laughs> kí ló fẹ́ ṣẹlẹ̀ sí mi <laughs> mo kàn fẹ́ dètè ẹ̀bùn wà fún ẹ ọmọ kí n kó kọ́ máa fi mí yan ọgọ̀ láàrin ibi pé o mọ jàmáà rí. báwo ló ṣe ń ṣe yín ajábù yín jẹ ni wọn dẹ̀ ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ òrùka ẹ jẹ́ kí n sọ kínní kan fún yín o ẹni yìí ní àbùkù máa ń wá kiri o máa rọ̀ yín kí aláṣọ funfun yín kó má ṣeré kọjá ibi tí wọ́n bá gbé epo sí kí ló ṣe yín náà kí ló ń jó yín lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀ mo dẹ̀ ń sọnù ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń ọlọ́run ẹ̀dá mi ò ní jẹ́ kí n gbé tí màá fi fẹ́ yèmí afẹ́rú yín. no baby o ti mix ẹ up mi ò sọ pé mo fẹ́ fẹ́ o just dating èmi ń láti clear ẹ kí nǹkan déètì ẹ kó kàn máa fi mí yangàn pé no ó mọjà máa rí. ẹ ti ya wèrè ọlọ́run ọba ọlọ́run wèrè ń gbélé yín tèmi bá fẹ́ yín èmi yìí o tí mo bá fẹ́ yín àbí tí yín bá gun orí tèmi kí n kú rubbish wọ́n dẹ̀ ń sọnù kí ló kó sí. Ah, ṣé okùn lẹ́fi ṣe ṣòkòtò yín ni ẹ ti ya wèrè. but this is Jama. I mean Jídé Jamal Jamal ràwọ̀ Jídé já. sójà ohun ẹ̀ẹ́dẹ̀ fẹ̀sọ̀ ṣayé ẹ máyé níbi. ó yẹ kó understand mi tí ó bá fi mú mi tí mò ń tẹnu mọ́ nǹkan ẹyọ kan látijọ́ ẹ̀ ó yẹ kó mọ̀ pé ó ní reason i want her jọjú lóhùn mi. nínú gbogbo obìnrin tó wà ní village yìí ọmọ yẹn láti special. òun fúnra rẹ̀ ń command respect i love her i just sori mo ti gbé ọmọ yẹn wò gbogbo gbéraga gbogbo akọ tí mo ṣe ó já gbogbo ra ọmọ mi ni bọ́yìn ò ní mí nì èmi ni mo mọ nǹkan tí mò ń wá tó o bá lè bá mi ṣe tí mo rí ọmọ yẹn mú tí mo mọ́lẹ̀ ọ̀rẹ́ màá fún ẹ ní two hundred thousand Eh? yes two hundred thousand two hundred k fún mi yes tọ́jú hmm. àwọn alálẹ̀ lẹ́yìn ló ti ṣe. ooo oh, torí pé o ti ẹ̀kọ́ sọ pé ó ṣe ṣe màá kọ́kọ́ fún ẹ lọ́ndẹ̀kẹ̀ tí n bá parí iṣẹ́ màá balance ẹ. a nù ti ṣe ṣe ọmọ yẹn dà gan torí ìjọjú lọ wà fún mi two hundred thousand. Ah. Ah. fún mi láàkà nọ́mbà yẹn. ẹ̀ǹdẹ̀ máyé níbi tí ayé tí ó jà mọ́ nǹkan o ọ̀gá sójà ohun ẹ̀ǹdẹ̀ fẹ̀sọ̀ ṣayé. mo ní ẹ má rorò má rorò òkúròrò ikó ìyànjọ máròrò bó ti rí gẹ́lẹ́ ni ṣùgbọ́n máa wá jẹ́ ntẹ́ bó ti rí ni ṣé bó rí ìdí òṣà ni ó rí i pé òṣà méjì ló wà mẹ́ òṣà Ṣàngó àti èyí tó funfun ni sórí tí òkúròrò yẹn fi jọ àlàyé làá fòṣà ni ṣé ó sórí òṣà gbẹ̀gẹ́mu ni àti òòṣà Ṣàngó a ṣe méjèèjì papọ̀ sójú ara wọn torí pé bí kẹ́ bá ń bínú ìkẹ́ wọn máa rọ̀ ọ́ òwe lọ́wọ́ àmì ẹ̀rí. ẹ dáàdi mi so ìdí tí wọ́n fi kọ́lé òòṣà gangan mu àti Ṣàngó sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ìdí tá a fi kọ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni. ẹ àmọ́ nínú ìtàn yẹn èmi ò rí pé Ṣàngó yẹn náà déédéé bínú àwọn tó kan nírù ni. máa gbọ́ kò sí èèyàn kan táwọn lè kẹ́ nírù tí ò ní bí ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá ń bínú kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòwe táwọn pa ni. ẹ eh, dáàdi mi nínú ìtàn tẹ́ sọ yẹn ẹni ẹyin kan wà nínú ilé òòṣà gàngán mu kí wàá ní ẹyin yẹn ní í ṣe pẹ̀lú obìnrin ìbálẹ̀. Ah, <laughs> kí ni wọ́n béèrè àwọn ọ̀rọ̀ fún tó ń tọ̀pá bọ̀ òhò tó ń tọ̀pá bọ̀ òhò báyìí. Ah, ah, ṣé tí ẹ̀yin ò bá sọ̀tàn yẹn fún mi kó yé mi báwo lèmi ṣe fẹ́ sọ̀tàn fọmọ tèmi. ẹ̀ta ló ní kí wọ́n máa sọ̀tàn fọmọ. ṣèlú ẹ̀yin náà ni mo jọ. ǹjẹ́ wọ́n tó ń wá kọ ọwọ́ bò mí lẹ́nu náà ni mò ń tọ́ gbogbo ẹ̀yin náà mo fi gbogbo ẹ̀ jọ. ọ̀dà kò burú tí ó rí okú òye okú òye tí ó rí bó ti rí kinní ni ẹ̀yin kẹ́ wà níbi òṣà ni ẹ̀yin tó rí ni ọ̀dà bí òǹfà òǹfà ló jẹ́ fún ẹni tí ó máa rúgbà òòṣà tọ́jẹ́ pé ẹni tí táwọn ìjábálẹ̀ ara ni tó ti wá mẹ́yìn ní dání níbi tọmọbìnrin tí àwọn ìgbàbálẹ̀ ẹni tó wà tí ẹ bá lọ́ọ́ fẹ̀yìn ní hẹ́n báyìí kọ́kìn rí lásán níbi ọba gbàyọ́ máa tẹ̀lé ẹni ẹ̀yìn ní lọ́ọ́ dàbí kíní táwọn fi wo tẹlifíṣàn ẹni. magnet. Hmm, magnet kọ́ rìmóòtù bí rìmóòtù ló ṣe rí tọ́ bá ti nà ẹ́ sí báyìí bọ́ wọ́ hó lẹ̀ yọ̀ tẹ̀lé ẹ níbẹ̀. ẹ gbogbo tọ̀tẹ̀ sọ fún mi látàárọ̀ ó dùn mọ́ mi nú <laughs> ṣé wàá tẹ́ ẹ kọ yẹn. Ah! má rorò má rorò òkú rorò ìkórè ọjọ́ má rorò. ẹ̀yọ́ ní òun lẹ̀yọ́ ogun àgbàdàlágẹ wọn bá dá òun lòrìṣà òkè gbà ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí òun ni tìbí òun. ìjọba dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ tí ó gbọ́dọ̀ jábọ̀ ń bọ̀ ń dàmínà đắm đêm đêm đủ ông bảo em tàbá mi ò mọ wọ́n tó bá mà já bá o. ìjàmbá o torí o àwọn alálẹ̀ o. ọmọ ọ̀ṣun ni ẹ̀rọ báyìí òun ni ti gbin o ò gbọ́dọ̀ ṣẹ̀rù bá mi o torí mi ò wá síbí láti wá pa ẹ́ lára. Ṣàngó Olúkòso máa gbọ́dọ̀ pinnu Ṣàngó Olúkòso máa gbọ́dọ̀ pinnu o ńlákun má pinnu o Ṣàngó iná lójú iná lẹ́nu dákun mọ̀mọ́ bínú o àgbà tí ò bínú wọ́n ní ọmọ rẹ̀ ń pọ̀ ní o. mo lérò pé o ní ẹyin gọ̀gọ́ mù ló fẹ́ fún mi owó ẹ̀yọ ló mú wá fún mi yìí bẹ́ẹ̀ ni ní ọ̀dọ̀ wa owó ẹ̀yọ náà máa ń pè lótìtọ́ ṣùgbọ́n ní ìdí òòṣà gọ̀gọ́ mù ẹyin gọ̀gọ́ mù lélẹ̀ ẹyin gọ̀gọ́ mù rẹ̀ ó túmọ̀ sí wípé tí ó bá fojú kan ẹyin gọ̀gọ́ mọ̀ á ṣe ìfẹ́ tèmi. ọ̀rẹ́ o ò ṣe kọ́kọ́ lọ dán wò náà. <laughs> ẹ̀yin yorùbá náà lẹni dán wò ló bí ọkẹrẹ. àdàfọ̀ God bless you. ayé ń ṣẹ́kì lọ ẹ̀dá ò fiyèsí. ẹ̀yin ni tí kò sì fún yín ṣá kí ló dé kí ló dé tẹ̀ wá mi kiri mo ní tẹ́ máa wá mi mọ́ ṣẹlẹ̀ gangan náà. rárá o ó ní mẹ́sẹ̀jì ni. mẹ́sẹ̀jì oṣù orí burúkú yín wo nìyẹn kí ló dé tó tó dé pé ẹ ẹ máa tẹ̀lé yàn kiri títì. n tó fi rán mi sí ẹ wọ́n ní abẹ́rẹ́ òkè ń wọn aṣọ wọ́n ní kí ni tèmi wọ́n ní kọ̀ọ̀kan òkè ń kan wọn odò ní ìmọ̀bi tí yẹn ti bá kàn wọ́n wá ní láti sìn ín lọ ó dẹrù gọ̀gọ́mù gbogbo ohun tí gọ̀gọ́mù bá sì ní kó o ṣe ló gbúdọ̀ ṣe gọ̀gọ́ mo ní kò tẹ̀lé mi ó dẹ̀ gbọ́dọ̀ jí. bébì fọlọ. ṣó ti yẹ then i will be glad. jọjú bá a ṣe lọ yìí mo fẹ́ kó máa rẹ́rìn tẹ̀lé mi wàá tẹ̀lé mi àá ṣe ní wòrò sí wòrò <laughs> jọjú máa rẹ́rìn kó máa smile jọjú jọjú fine girl follow me. wàá máa rẹ́rìn yẹn tẹ̀lé mi normal normal. ohun tá ò kà sí ní padà wá báyé jẹ́ ẹ̀yọ́ lọ́gbọ́n ẹ̀yà fọgbọ́n gbé. jọjú ó ká èmi àti ẹ mọ́ wòrò láàrin èmi àti ẹ ó di wòrò sí wòrò abẹ́rẹ́ kì í kọ́ wọn aṣọ kọ̀ọ̀kan kì í kọ́ wọn yín wá ti lè ju bá a ṣe ò lọ. ọ̀rọ̀ yín wá ti wá lè ju bá a ṣe ò lọ. ayé ń ṣèkì lọ ẹ̀dá ò fiyèsí. ìwọ lẹ sẹ́ǹsì wa pé ẹ fẹ́ rí wa pàjáwìrì. ẹ máa sọ pé ẹ understand nǹkan tí mo ń ṣá láti sọ. kílẹ̀ ń ṣá láti sọ. I need to get poor. What now? Is it because your daddy is rich? Torí bẹ́ẹ̀ ló ṣe But your daddy is rich, Colossian. Only handsome, can we see? Yeah, sure, mo kàn ṣe your daddy is rich mo sẹ́ but at least we understand nǹkan got mo ń try láti pass fún ẹ. Oh, mo ti sọ fún ẹ pé ọmọ pípé à ń waste time ara nìkan Bùnmi e, ọmọ wo rè. a dákun máa ma tójú ilẹ̀ mọ́lẹ̀ o a ìjà ń bọ̀ ayé ń ṣèkìlọ̀ ẹ̀dá ò fiyèsí ayé ń ṣèkìlọ̀ ẹ̀dá ò fiyèsí àfọwọ́fọ́nà kan kì í dúró wòjọ́ àti gbélé ayé òjò ọgbọ́n táwọn ò bẹ́ẹ̀ máa lójú o kíríjú òòṣà ta ló mọ bí a ó yà sí ayé ò gbọ́dọ̀ dógún. àjálù láre. nǹkan ti wọ̀lú. irú kí ló fẹ́ ṣẹlẹ̀ yóò eh? ọgbọ́n wo la dà sí gbogbo tí ọmọ ṣẹlẹ̀. Ah, jọjú ẹ ẹ ẹ wọ́dà wọ́dà mábọ̀ mábọ̀ mábọ̀. Ṣàngó Olúkòso máa gbọ́dọ̀ pinnu Ṣàngó kóso máa gbọ́dọ̀ bínú o ńlákun máma bínú o ṣàǹkó iná lójú iná lẹ́nu ńlákun máma bínú o àgbà tí ò bínú wọn ní ọmọ rẹ̀ ń pọ̀ ní o ṣàǹkó olùkóso dákun máma bínú dákun mọ̀mọ́ bínú o jẹ̀bù ẹ́. ẹ o jọjú o ó ní bòde ọ̀run mo fẹ́ kó sílẹ̀kùn fún jọjú ó ní tí mo fẹ́ gbà ló ẹ̀ èmi ò dìgbẹ́ ọmọ àfi tó ṣe wíbọ̀ ìtàkùn jàgbọ̀n tí lọ́bìrì pawọ́lẹ̀ òkú ewúrẹ́ ní sáwọ́ tàtẹ́lútẹ́lú òkú àgùntàn ní sáwọ́ àgbẹ̀ mọ́ lè fọ̀hún wọ́n gbá mi létí ọmọ òtó wọ́n dì mí láyọ̀ ọmọ gbogbo wọ́n fàjà ọ̀ságbá lórí gbàrú gbàrú ǹjẹ́ ọmọ ta lèmi ṣe mo lèmi lọ́mọ fún ọjọ́ kìíní àná wọ́n níjọ́ abábẹ́ wéléwé kú njọ́ abẹ́mọ̀ ni màá rọjọ́ àkàrà bá wọnú epo lálẹ́ ọjà ariwo sù sáré tètè kọ́ má bọ̀ jọjú o dàkún ara pè ní gbàgbé dìde òkìkà ìdùbúlẹ̀ kúkú jọjú o mọ̀pẹ́ ọ̀lẹ́kẹta tó ọ̀bá dá òde wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ọ̀dàgùn tán jẹmọ̀jẹmọ̀ ó ti da láàmù ti jẹ láwùjọ ògiri ọlọrin máa bá fi gbá àfọkù mú mi ní tó o bá dáhùn jájú o ǹdẹ. ǹlẹ́ o jọjú bó olórin ń bọ́ ló ti kó kí lọ rí lọ́bẹ̀ tó garu ọwọ́ ń bọ́ ló ti fàjọ gọ̀dì kó tó di pọ́nà mọ́ ọlọ́run báyìí. lọ́jọ́ kan. jọjú ó ká èmi àtẹ mọ́ láàrin èmi àti ẹ ó di wòrò sí wòrò abẹ́rẹ́ kì í kọ́ wọn aṣọ kọ̀ọ̀kan kì í kọ́ wọn odò bọ́ aṣọ yìí. kàìka nǹkan sí i ló bá ayé jẹ́ dòní o bàbá gba bí àgbàgbé gbà ó kò ní rí báyìí ọ̀rọ̀ yìí wọnú ara wọn ni. jọ̀ǹbà oúnjẹ bí jọ̀ǹbẹ̀mẹ̀. òṣà má bínú o má bínú o. ti wá ń lọ ogun ó ti wá ń lọ́la. ǹjọ́nbọ̀ ǹjẹ́njọ́ ẹ̀rí ṣùgbà tọ̀hún ṣùgbà òun ṣòun ni mo fi gbá yẹn pẹ́. ayé dára bó ṣe dá ayé dára bó ṣe dá ọmọ táyé bí láyé ń pọ̀n o ọmọ táyé bí láyé ń pọ̀n o kò sẹ́ni tá lè fọkàn tán mọ́ olúkálùkù wò wá tiẹ̀ ní. ikú ọmọ rìn o ọmọ ò máa fúnra ẹ̀dá ìrònú jinlẹ̀ o kó má máa lọ pẹ́ ká tó sọ̀kò ká tó sọ̀kò ká rò sí onílé ká ó mà wá ga o ṣé wọ́n ti wá padà fún dáàdì ẹ ní mọ́tò hmm. first lady. ọkùnrin tó gùn tó ti gùn wá ọ́ ayé ẹ má máa fa jọ̀gọ̀dọ̀ kó má padà wá. ìjọba mo mọ̀ ní o ó túmọ̀ sí wípé gbogbo nǹkan tó kù nílé ayé mi inú ẹ̀sìn ni mo ti máa lò inú ìtìjú àti ẹ̀gàn ni mo ti máa lò bí àwọn èèyàn ṣe máa fi mí ṣẹlẹ́yà nìyí. yá ju ẹ̀sìn lọ. a ogun tó gùn gùn gùn ọ́ ó níbi tó ti gùn wá ọ́ ayé ẹ má máa fàjọ gọdàn kó má padà wá dàgbà mo mà ní o. ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá ò fiyèsí. ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá ò fiyèsí. àfọwọ́fọ́nà kan kì í dúró wòjọ́ àti gbélé ayé òjò ọgbọ́n táwọn fi bẹ́ẹ̀ máa lójú o ibi ju òòṣà ta ló mọ bí ìyá òòyà sí ayé mo gbọ́ ọ̀dọ̀ tó àìka nǹkan sí e ló bá ayé jẹ́ dòní o pápágbá bí àgbàgbé gbà ó kò ní rí báyìí ọ̀rọ̀ yìí wọnú ara wọn ni bao chế quy sông òòṣà má mà bínú o má mà bínú o. ó ti wá ń lo ogun ó ti wá ń lọ́la. ẹ̀rí ìṣúra tọ̀hún ìṣúra òun ṣòun ni mo fi gbá yẹn pẹ́ ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá ò ayé ń ṣe kìlọ̀ ẹ̀dá ò àfọwọ́fọ́nà kan kì í dúró wọjọ́ àti gbélé ayé òjò ọjọ́ àbọ̀tá òfin bẹ́ẹ̀ máa lójó ìríjú òòṣà ta ló mọ bí ìyá òyà sí ayé ò gbọ́dọ̀ dógún. ayé dára bó ṣe dá ayé dára bó ṣe dá ọmọ táyé bí ayé ń pọ̀n o ọmọ táyé bí ayé ń pọ̀n o kò sẹ́ni tá lè fọkàn tán mọ́ olúkálùkù wò wá tiẹ̀ ní. ikú bọ́ ọmọ rìn o ọmọ ò máa fúnra ẹ̀dá ẹ̀rọ ojújìnlẹ̀ o ó má máa lọ pẹ́ ká tó sọ̀kò ká tó sọ̀kò ká tó ní onílé abásọ̀kò sọ̀jà ó ṣe padà onílé òun ò wá Jide! Jide! Jide! Jide kona! Eh, o da be. Wa pada sori ibusun re bayi. Ko wa fowo rogi gbagbe. Bo ba dele okile bo ba dona bere ona. Bo ba doko to mona mo ba nkiroku ko bere lo ara yin Ah! Mo ta o. E wa gbo o. E lo ba won obi re o. ẹ wí fún wọn pé kí wọ́n mú àgbò funfun tó tóbi báláwo wá bí bẹ́ẹ̀ kọ́ ó ti yé wa. àkúfà nírú rẹ̀ máa fà o ẹ ti gbọ́ ojú tó bá rò wọ̀ ní fọ́nà ẹ̀ ìwọ mẹ́rẹ̀ ṣègbó lọ́ọ̀rẹ́ pọ̀n yòókù yín tẹ́jẹ́ mẹ́sàn-án ṣàgó ẹ̀bùn láṣìírí ẹ darí àgbò wọn abami láàrin ẹ̀dẹ̀ máa bá mi ṣe. mo ti dojú oró mo lékè omi mo ti dòṣì bàtà mo lékè odò. koríko dìde èrò wa dìde alára ní sọmọ olóde ògbólú ajé ajérò ní sọmọ olóde ògbólú kọ́ran aráfẹ́ òdáyé èrò ìfẹ́ oòdùà ẹ̀yin lẹ bí mi lẹ́rẹ̀ pé arínájà awo mélòó ni mò ń ṣe mo ní wọn ò jẹ́ ṣàwo méjì kí n ṣàwo ayé kí n tún lọ rẹ̀ ṣàwo di ọ̀hún awọ ọ̀sán mọ́ lọ́kànlọ́kàn sọ́ọ̀dì ẹ̀jẹ̀ jíde o. ibikíbi tó o bá wà mo fẹ́ kó o yọjú sí mi ìjọba pẹ́gun egun ajẹ́ ìjọba pọ̀rọ̀ lọ́rọ̀ dáhùn oró ò pàdé ọ̀rọ̀ lọ́nà ọjọ́ kọjọ́ tóró bá pàdé ọ̀rọ̀ lọ́nà ọ̀rọ̀ agbọ́rọ̀ mi tòrótòró ìwádà. <laughs> mo káre kùnrin lóòótọ́ ni wọ́n sọ yìí pé bẹ́gúngún kan pélé kò sẹ́ni tó lè sọ. bẹ́gúngún bá kọ àbàjá kò sẹ́ni tó lè wí àfàmàwò márò tí ò ní sọ fẹ́nìkan tí ò sì gbọ́dọ̀ sọ fọ́gbẹ̀rì wàá gbọ́ mi èmi ò kì í ṣe ọ̀gbẹ̀rì àwo ńlá ni mí arínájàre èmi kókó bí ọ̀tá èmi kọ́nà bí irin èmi wọ̀ bí àlàpà alápọ̀tà bí irán àràmàǹdì èèyàn tí ń gbénu kòkò dúdú èmi ẹbọra tí ń gbénu gbó alájàlẹ̀ mú mi. báwo lo ṣe rìn báwo lo ṣe ṣe mo fẹ́ kó o sọ fún mi báwo lo ṣe dà láàmú tí ń jẹ lẹ́bàá ògiri. lọ́jọ́ kan ọ̀rẹ́ bí mo ṣe lálàá yẹn ni mo hàn pé kí ni tèmi pẹ̀lú iṣẹ́ yín èmi ṣe ń láti bára mi láàrin iṣẹ́ yín mi ò bára mi níbi tí mo ti ń tíjà àwọn students why tó jẹ́ pé màá kàn bára mi níbi tí ò ṣiṣẹ́ mi rárá so reason yẹn tí mo ṣe ní jẹ́ kí n dọ́dọ̀ ẹ̀. ṣòtì rẹ sí ó túmọ̀ sí wípé o ti ń rí talent ẹ̀ mọ́lẹ̀ ẹlẹ́dàá ẹ̀ ti yan iṣẹ́ tó máa ṣe láṣẹ làfọ́ ẹ̀. kò yẹ wọ́n sọ wípé ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń wí fún ìjọ nígbà tí ẹlẹ́dàá ẹ̀ tó ti yan àyànmọ́ eré fún ẹ láti ọ̀run tó o dé lísìn sẹ́lẹ̀dẹ̀ tó o tẹ̀lé nǹkan tó ń sọ fún ẹ ó tún rán èmi sí ẹ láti lè máa já ẹ wípé ọ̀nà ẹ gangan òun ló wà yìí ó gbà ìdí nìyẹn tó ṣe báyìí sọ̀rọ̀ fúnra rẹ̀ kò yẹ sí inú wa rò pé wọn náà ti rí sí i ó ń jẹ́ kó mọ̀ wípé kálò tí ń ṣiṣẹ́ ìlọ tipẹ́tipẹ́ ni o gbọ́dọ̀ ti máa gba ọpẹ́ ńláńlá ìwọ fúnra rẹ bó tún ṣe wà ó tún máa wúlò fáwọn ọ̀pọ̀ èèyàn tó jẹ́ wípé wàá máa já wọn sí àìmọye ọ̀nà tí àwọn náà máa fi rí ọpẹ́ ńláńlá gbà wàá dẹ̀ máa ṣàánú lóríṣiríṣi ṣòtìrẹ́sì wàá ń rí talent ẹ mọ́lẹ̀ ọmọ ológo wàá ń bò ara ẹ mọ́lẹ̀ fúnra rẹ ṣòtìrẹ́ ayé ẹ ó dẹ̀ mọ̀ gbogbo èèyàn tó yẹ kó jẹ lára ẹ tí wọn ò tí ì rí jẹ ẹ ń sìn kọ́ ẹ pé ìyá ẹ máa padà jẹ ẹ létà. Ehm, bro sórí tara ẹ náà là ń bá ẹ sọ ó ṣàgbọ́wọ́ nǹkan tí aláyé mi tó ń bá ẹ sọ àtàrà ẹni náà ṣé ìlú wa tí ò tí ò make sense tí ó tó ti dàrú tí ò dá mọ́ yìí òun ló fẹ́ jókòó tì káwọn kan wá jáde láti ibì kan kó wá máa sọ fún wa pé nǹkan táwa ń ṣe pé kò make sense àwọn máa bárù wọn jà ní àwọn gọ́fìmẹ̀ntì wa àwọn gan wọn help situation gbogbo nǹkan tá à ń ṣe yìí làwọn náà fi ń rí one or two things tá a fi wà òkè tá a fi ń feel fine <laughs> so àwa tó jẹ́ pé amúlùdùn ni wa tí o bá ń ṣe nǹkan tá à ń ṣe yìí ogun lè ti bẹ́ sílẹ̀ láàrin ìlú yìí àìmọye ó sọ fún ni ah, nǹkan tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí kò ń ṣe nǹkan tó tó le bẹ́ẹ̀ náà lọ títí ah, láàrin two three four days a week wá pẹ́ jù nìyẹn ó máa ti mọ̀ nǹkan tá à ń sọ ìtú ọgán máa tó máa lé fine sórí gbogbo ṣẹ́ẹ̀tì ẹ tó ti funfun ní gbogbo bí yẹn <laughs> by the time zona bá ti ń gbọ́ pé ah, ọmọ <laughs> ó máa dàbí film lójú ẹ ni wọn so bá ń ṣe nìyẹn tọ́lọ́ dẹ̀ fún wa ṣe tára ẹ náà là ń bá ẹ sọ kó gbọ́ nǹkan tá à ń sọ. ọ̀rẹ́ òun ló sọ fún ẹ now ó kù ní mọ́rò kò tán síbẹ̀ àtúnṣe jọ máa jáde èmi àti ẹ gbọ́dọ̀ jọ dé àwọn ibì kan ṣó ti gbọ́. morin kore morin kore mo pàdé ìyá olóòsà àbí kó kínkínkín lórí ẹyin kínkínkín là ń jẹ bí ẹyin kínkínkín là ń jẹ bí ebi. ìfà hmm, sálólógbò jẹ ìfà <laughs> arákùnrin tó ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ tó mú wáyé orí rẹ̀ rọ̀ orí ajé ń lórí rẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ọ kódà gan-an nígbà tí n bá parí iṣẹ́ rẹ̀ owó rẹ̀ ó ju tiyín lọ yóò ju tẹ̀yìn tẹ̀ mú wá lọ. ìyẹn gangan náà la fẹ́ bàbá olówó kan ṣọ̀rẹ́ olówó náà ni àbúrò àmàṣọ̀rẹ́ ara wọn ni àwọn tálíkà àmàṣọ̀rẹ́ ara wọn. <laughs> kò sí wàhálà ẹ̀yin ọ̀tọ̀ọ̀tọ̀ wá ni o torí wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ kọ ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá jẹ múmú ohun tí wọ́n ṣe fún ọ̀rẹ́ rẹ̀ ó yàtọ̀ sí tọ̀dọ̀ tèmi torí pé Eh, ọmọbìnrin tí ò tí tí ò tí bàlágà náà lálùfọ rẹ rẹ. virgin virgin girl ó dàrú pé máa ń sìn. lọ́ọ̀rí ìfọkàn rẹ balẹ̀ fọkàn rẹ balẹ̀ wọ́n ṣe nǹkan kan fún ọ tí nǹkan bá ti wà lára rẹ fúnra ọmọbìnrin ní ọ̀tọ̀ ẹ̀ wá lẹ́rìn pàdé ara yín torí níbi tí aláṣọ bá jókòó síbà níbẹ̀ lòkòkò wọ̀tọ̀ bẹ́ẹ̀ sọ fún ọ ẹ pàdé ara yín ẹ wọ́n wàá fún ọ ní nǹkan kan nǹkan yìí ló lò sára náà ló fi bá a láṣepọ̀ tó o bá ti bá a láṣepọ̀ tán padà wá láwa parí iṣẹ́ tó kù ló bá tán lówó bá dé wo tí n bá parí iṣẹ́ yìí fún ọ kò sí ọ̀rọ̀ tó o bóyìnbó sọ lórí ẹ̀rọ yín tí ò ní dán lóhùn àbí tí ò ní já sówó kódà kó o pé kó máa rulé rẹ̀ bọ́ nàìjíríà yóò rulé rẹ̀ fún ìmọ̀tọ́ bẹ́ẹ̀ fún pé kó rulé rẹ̀ lórí wa ìmọ̀tọ́ bẹ́ẹ̀ fún. Mm, má wọ̀rẹ̀ ó máa tún dá ẹ lóhùn kí nìyẹn ń béèrè lọ́wọ́ ẹ̀. ó ń béèrè pé ṣé owó tó wà ní àkáǹtì mi tó yẹn so mo á fẹ́ sọ fún yín pé owó yẹn ò tó yẹn. má máa ṣe bẹ́ẹ̀ yẹn wọn mọ̀ yọ ṣọjọ́ ṣọlọ wà ní sùúrù fún mi ni wọ́n sọ pé yes èmi á pa àwọn boys ní sìn wọ́n á san owó yẹn síbẹ̀. kí n kọ yes báwo kò sówó ń bẹ̀ kò sówó ní àkáǹtì yẹn. so èmi á ní káwọn boys gbé owó yẹn wọlé ń sìn. irọ́ irọ́ wow wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ ọ̀rẹ́. èmi ni ah, ah, ọ̀rẹ́ kò ní dáhùn kẹ̀. mo gbé o. ah oh my god ah one hundred and thirty six m ah! thirty six m. oh god mo sọ fún yín mo sọ fún yín. thirty six m. yes yes yes o bí everybody. ọ̀rẹ́ a máa bọ a máa bọ ẹyin. imagine na man gbọ́nrán na man bí ah, na man bí. sanwó ẹfọkànbá ẹ lónìí. Ah, àti gbogbo yín sọ̀rọ̀ ẹ̀mí tó bá a ṣe kí máa jẹ lọ tí àwọn ìpọ̀ jù sọ̀rọ̀ máa gbá kó máa lárí mọ́ sá. kò ní jẹ kò kọ́ wọn. ó ní sọ́jọ́ sí ọ̀dọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. You are beautiful. Thank you. Oh. à à à ẹ gbà mí ìwọ ló fọwọ́ ara rẹ ṣe ra rẹ wọ́n ní bó o láyà ó ṣèkà bó o bá rántí ikú gà kó ṣòótọ́ ẹni ṣeré kó múra síre èèyàn tó ń ṣèkà kó múra síkà àtórí àti ìkà ọkọ kì í gbé wàá wò mí wàá lọ fọwọ́ rọgí gbàgbé ọláyà bọ́ra ọlọ́yà ń bọ́ra ń lójú fọ́bù kínníkínní tí ló jọ ìbáwọn lọ́jà awo níwo. parẹ́ ṣàngó olúkòso máa gbọ́dọ̀ pinnu ṣàngó olúkòso máa gbọ́dọ̀ pinnu o. báwo ló ṣe sọ pé ó ṣẹlẹ̀. dádì nǹkan tí mo kàn notice ni pé bá ṣe ń lọ ó wá ṣubú ó wá pariwo ọba kò so o. ṣàngó nìyẹn. and the next thing òkúta kan jáde láyé ẹ̀ ni a dẹ̀ lọ bá abọ rẹ̀ pé kí wọ́n rescue wa and they just sent us away wọ́n ní pé rape omidan wọn wípé wà la jẹ̀bi. àbọ̀ rẹ̀ Abore, rẹ̀ sọ pé ọmọ tèmi ló wà at fault. yes daddy. he's a sinner. kí ló lè fọ̀rọ̀ ìwé náà. up! How much are the last boy, sir? That is. Thunder is. Sylvester. Sir. What tẹ̀lé ọmọ ẹ lọ síbi to ti wá. Okay, sir. There's a certain individual there. Torúkọ look ń jẹ́ Abọ́rẹ̀. Ẹ Okay, sir. rẹ̀ sà. Ọmọ tó pa Okay, sir. Go. Thanks. Ten. Boys! Nine. Ooh. Eight seven six five four three go. ẹ̀ǹdẹ̀máyé níbi tí ayé tí ó jà mọ́ nǹkan o ọ̀gá sójà ohun ẹ̀ǹdẹ̀ fẹ̀sọ̀ ṣayé. ẹ wò ẹ bá tarí mọ́ jù báyìí lọ kó tó bí ojú bẹ́ẹ̀ lọ. ẹ kóra gidi nù tó ṣẹlẹ̀ sí yìí ẹni bá ní kò dùn yìí tẹ́ ẹ fi kóra gírí kó belé dùn máa rè kúrò ẹ ṣẹlẹ̀ sí o kóra gírí ni ẹ wo ẹ̀yin ò ṣọ̀fọ̀ ó yà lẹ́nu ìlú ló ṣọ̀fọ̀ <laughs> bí a ṣe ń lọ́nlò àti mọ̀ ṣé bọ́mọ kan ṣo ni tiyín tó kú bí ìlú yìí ò ṣe ní parun gbogbo wa ni kájọ kún fàdúrà kájọ belé dùn máa rè torí ní tó ṣẹlẹ̀ tẹ́rí ìlú ti ṣọ̀fọ̀ ìlú ti ṣọ̀fọ̀ ó ẹ̀kọ́ra gírí o gbogbo wa jọ dúró gírígírí láti ibi Elédùmarè ká lè àbáyọ sọ́rọ̀ ìlú yìí ni o ẹ̀kọ́ra gírí o. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè àwọn ọ̀dọ́. ó pẹ̀lú mo torí ẹ̀wà tí mo ṣe fàáfin ilẹ̀ fúnra ara mi gbé fúnra ara mi ni kí n wá lójú sí ẹ mọ́kàn jẹ́ kí gbogbo èèyàn kan máa wá kí yín o bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ́ sẹ́kùn lé lẹ́yìn mọ́ wọn ò ní bọ́ síwájú lẹ́yìn gan ẹ̀yin tí ẹ bá ti kóra ẹ gírí ẹnikẹ́ni ò ní wá kí yín mọ́ kálukú àjókòó sílẹ̀ ó pẹ̀lú tí mo ṣe kúrò láàfin tí mo fi wá fúnra ara mi pé kẹ́ ẹ lè rí i pé ẹ ẹ ohun tó ṣẹlẹ̀ sí ó dùn wá ìlú ni o ìlú ló ṣọ̀fọ̀ o. Ah, ah. ó ti dé o ó ti dé o ẹ bó bá jẹ́ pé ó ya wèrè tó bá ń sínwín kiri tó bu gìjẹ tá a ṣe ń bùsùn kí la fẹ́ bí lè ju àṣẹ àtòrí ìkànṣe kan lọ́lọ́run. kó ṣàyẹ̀dẹ̀ tí mo kò má mú kó má mú jọjú kó má mú jọjú kó fi lẹ̀ mi kí n má bà pò mo ṣe ń bà pò kí n má bà yí kó fi jọjú lẹ̀ mi. ẹ ṣe ìfìró ẹ̀sán o. balẹ̀ ọ̀dọ́. ọ̀gá sójà ohun ẹ̀ẹ́dẹ̀ fẹ̀sọ̀ ṣayé ẹ̀ máa yé ni tí o ayé yìí ò lé ayé yìí jẹ́jẹ́ láyé ẹ má bàyé jẹ́ o ọgbọ́n àti wà la fi ń gbáyé ẹ bá yanjú ẹ ní tùbíntùbí ni. Tùbí kó má padà wá lógun kó má padà wá dọ̀tẹ̀ o kó má padà wá dogun nígbẹ̀yìn mo fi ń ké tọ̀tàn ọ̀gá sójà ohun ẹ̀ẹ́dẹ̀ fẹ̀sọ̀ ṣayé ẹ máyé níbi tí o ayé yìí ò lé ayé yìí jẹ́jẹ́ láyé ẹ má bàyé jẹ́ o ọgbọ́n àti wà la fi ń gbáyé ẹ bá yanjú ẹ ní tùbíntùbí ni. láti bò is this the idiot. yes sir. mister. My name is Brigadier General Adekusibe, Nigerian Army. Only our àwọn ọmọ you people are messing up. So, this is the stupid one. Yes, sir. Nǹkan wá lọ sọ fún wọn. <laughs> Ọya gbá mi, èmi mo dúró wájú rẹ̀ yìí. O tó báyìí ni. O jù bẹ́ẹ̀ lọ, sir. O tún jù báyìí lo. Yes, sir. Tọ́ ọ bá gbà mí ọwọ́ rẹ̀ ó jẹrà láti ìkànnà báyìí dí àtàǹpàkò ẹsẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún un ẹ̀dọ́ sásọ̀tọ̀ wọ̀nyí náà àbẹ́ẹ̀dì kan dì ẹ̀dọ́ àwọn asọ́tọ̀ wọ̀nyí àtàwọn ọ̀bọ̀n tẹ́ fi pèsúrò pàgàlà tẹ́ fi sọdẹ káàkiri ẹsẹ̀ èrò náà ẹ̀ fi wé mi òdekódewé òde bíi jàdẹ́kun bẹ́ẹ̀ni bá dàn wò wò lọ́ọ́ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀. You can talk to me now. Ara ló yá mi. Ara yá o. Ẹ kò wá ní ṣẹlẹ̀ mọ́. Hmm. Mistake. Ìbọn ma Yorùbá ni o? Omo Yorùbá ni mí. Omo Yorùbá ni mí. Omo Yorùbá ni ọ́. Kí á do to ọkọ̀ to fẹ́ nu ọ́ra. Èmi dúró báyìí. Ọ̀ ń ṣíwọ́ gbá mi. Èèwọ̀ ajá ò kili kìlì ní bájá bá kìlì yẹn lórí ọ̀sẹ̀ yìí. Ọmọ tẹ́ ẹ fẹ́ lọ gbé lọ́ọ̀rẹ́ gbé ńgbà náà ẹ máa gbé lọ. Ẹ má jẹ́ ká bẹ́ẹ̀ a fẹ́ kú gìrì tẹ́lẹ̀ ni àmọ́ <laughs> oh my god ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ṣàngó là ń sọ. Ṣàngó ni. Sango, lọ́pọ̀ mọ́ òun òbó ńlẹ́jà wú rẹ̀ sọ ọmọ òbó ńlẹ́jà wú rẹ̀. mi mọ. Ṣàngó Ṣàngó Ṣàngìrì làgìrì ọ̀làgìrì kàkà fi gbẹ́ dùbọ̀ aláwọn àkọ́kọ́ tó mú bẹ́ẹ̀ gún lójú oh bẹ́ẹ̀ yẹn bá dẹ̀ wáyé olúwa rẹ̀ Ṣàngó ìṣẹ́gbẹ́ oníbọn sórí ọmọ rẹ̀. Ṣàngó ló mú o bẹ́ẹ̀ yóò sì gbókù rẹ̀ yóò ṣètò. ẹ lọ rí roka pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gì ẹ jẹ́ gbẹ̀gì rí. ayé ń gbà tí mo wà kékeré sà. ọ jẹ́ ń gbọ́ dàgbà yín náà ẹ ṣe àmàlà ẹ roka lólu. ẹgìrì tí mò ń sọ ìyá ẹ jẹ́ kí irú ó dùn àtẹ̀mí àtiwọ́ àti gbogbo ọ̀tọ́ ká sọ sí lọ́rùn ìtẹ́ ẹ bá jọ wá lẹ́ẹ̀lẹ́ láàmọ̀ rẹ̀ jẹ́ nídìí Ṣàngó lẹ́ẹ̀tọ̀ orókù ẹgbẹ́ a ṣe whatever tẹ́ bá ní ká ṣe a ǹlẹ́ o obìnrin bí mo ṣe ń wọ omidan ni ọ́. kílẹ̀ mi ìgbà omidan. bí mo ṣe ń wọ yìí ọkùnrin ò tí ì súnmọ́ rí ẹ̀sà kò sí ẹ tó tó bẹ́ẹ̀ ọkùnrin wo ló máa láyà tó máa súnmọ́ ọmọ brigadier general adékù síbẹ̀. jagbọ́ràn jagbọ́ràn gbà náà nǹkan ọba àjò lórí ogun àgbáyé Ṣàngó Ṣàngó là ń tẹ́ lérò rẹ kókó bá Ṣàngó ń bí ọ wà. ọmọ yìí nígbà tí ọmọ tiẹ̀ ti ń bẹ lójú bí ó kú sí hun tó mú jọjú ọmọ tá a fẹ́ lò tí ìyẹn ò wà ló pépé tí èmọkùnrin tó dàgbà lé ẹ̀ tó ṣe bó ṣe wù ú tọmọ yìí lọ rè kú yìí ọmọ tí mò wò yìí olókù tí ó gbé tutù èyí tí jọjú òdùó ṣe ọmọ yìí ní òrùpọ̀ ẹ̀bọ̀ ń wò ògo iná lójú eh? iná kò lè wọ́ọ̀kù. ọmọ pé yọ tó túmọ̀ sí wípé tó ọba kọ̀ tó ọba lò gbé tutù atọ́lẹ̀dọ́lẹ̀ ń tàdán apáwọ̀ apáwọ̀ ní Ṣàngó ọmọ sí lẹ́dẹ̀ yín yóò máa pa ẹ̀ tọ́ba pàwọ̀ ẹ̀tàn lọ́dẹ̀ yín ọ̀pọ̀ ọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ àbẹ́gbẹ̀ bàbá rẹ̀ yọ̀bẹ̀ fi máa pa ẹ̀ lọ́mbẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. ohun jẹ́ kí iye sùn. ọ̀rẹ́ sójà sọ ọmọ túmọ̀ kó lé jàbú dẹ̀. kí lálẹ́ fọ̀rọ̀ ìwé náà kí tó ti ní òrí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan ọmọ abẹ́lú ó máa pọ́síbù ọ̀rọ̀ ọmọdé ló ń sọ yẹn gbogbo ọ̀nà tó bá máa gbà pọ́síbù èmi á rìn gbogbo tẹ bá ní ká ṣe bẹ́ẹ̀ la máa ṣe. ẹ ṣe. Ah, ah. pàjọ́dà wọ́n ní kò pàjọ́dà tọ́jú bá. nonsense. tó bá ti jẹ́ pé ṣe ìyá ìyá wọn wà rọ̀lẹ́ bọ́lálejò ni ẹ gbọ́ wọn ò ní wọn kẹ́kọ̀ọ́ wá fún yín ẹ kà lọ ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi. let's go. ẹsẹ̀ ìrẹ̀lẹ̀ fọ̀rọ̀ ìwé náà. mo ń sọ rẹ̀ mo ń sọ rẹ̀ gbogbo mo ti ń wí rẹ̀ oúnjẹ bíi ti ọ̀gbọ́n kẹ́kẹ́ mo ti ń bá sọ̀rọ̀ yìí pé rẹ̀ ni o. n tó máa sọ ní kò sọ. n bò ń gbọ́ ta ohun èèyàn máa ń pe má rorò má rorò má yẹn jọ má ṣáná ọ̀dàlẹ̀ ni ẹ o èèyàn burúkú pátápátá ayé ni ẹ ìka èèyàn dẹ ni ẹ ah, àwa wa mọ̀ pé èèyàn jàtijàti báyìí ni ẹ a máa fi gbogbo òdi òòṣà àwọn bàbáyé wa a máa fi gbogbo òdi ẹ̀wọ̀n ẹ̀ ah, ọmọkùnrin yìí ò ṣe èèyàn o. sori máa gbọ́ kò le tó bẹ́ẹ̀ ni ó le jù yẹn lọ kò le tó bẹ́ẹ̀ tí ọmọ yẹn pé wo èrò tèmi yàtọ̀ sí ti gbogbo ntẹ́yìn rò rẹ̀ ní tí mo rò ni pé òòṣà tí èèyàn bá ń ṣe tẹ́ ń bá ń lọ́mọdé kù nídìí òòṣà òòṣà náà yọ parun ni. òòṣà náà yọ parun. yọ parun. ọ̀dà báwo lọmọ bíbí inú ẹ ṣe mọ̀ yìí pé ẹyin ìdí òòṣà gangan mú tiwa ló máa ṣe okùnfà ẹni tó máa rúgbà òòṣà wa báwo ló ṣe mọ̀ máṣáwù. ṣe rí ọ̀rọ̀ yìí ò le tó bẹ́ẹ̀ tí ń fa ni ah. ṣé ti èrò mi tí mo fi lọ́ọ́ ṣe léèrè ni eh. pé òòṣà tí èèyàn bá ń ṣe tí n bá ń lọ́mọdé kú ju òṣà ni òṣà náà yọ parun n tèmi ìròyìn ni. gbé gbogbo ẹnu ẹ sọmù ah, ṣé irú ọjọ́ orí ọmọ yẹn ló máa fi lóun kọ́ o yẹn wọn tọ́ máa fún ẹ ní oògùn bọ́n ṣe ń ṣẹ́jú sí irú ọmọ yẹn ló máa fi hàn pẹ̀lẹ́ o. ṣé bí wọ́n mọ̀ pé mò ń bẹ́ẹ̀ báyìí náà ni pé hmm. àfi ẹ̀ ṣàánú mi hmm. ẹ̀ ṣàánú mi. Hmm. àwọn ò láṣàánú ṣé wo mọ̀ pé ọmọ kékeré tá a bá kọ́ lóògùn owó eré kólówó kólówó kíákíá ló wà máa sá ni. Hmm. kò yé mi débẹ̀ ni kò yé mi débẹ̀ ṣé rí hmm. má jẹ tẹ́n hmm, ọ wàá ṣe sùúrù kẹ́ fún mi torí iná ibi dín àgbà kó mú sùúrù bíná bá tutù náà nílé òkun ọgbọ́ bíná bá tutù nílé òkun ọgbọ́n tó bá mi dá ní ni pé ìyá ọmọ ò ní ọjẹ́ ń gbádùn ọjẹ́ ń gbádùn a sì ti mọ̀ pé òòṣà tí èèyàn tí Ṣàngó bá pa mhm. ó ṣòro ó gbé ṣùgbọ́n ọgbọ́n tí ẹ̀yin ọba mi fi gbé mhm. n lè mi wà báyìí fún ọgbọ́n òní ti wà lọ́dọ̀ yín. àwọn nǹkan tá a bá lè ṣe sí nǹkan ètùtù ni kò máa lọ tọ́jú. tí ó ó tẹ́ ó ti tẹ́ ó ti tẹ́. èèpọ̀ bí n ní omi jẹ́ ìwà mi ti ní báyé jẹ́ o. etí yín mélòó. méjì ni sá. kí lẹ ń fi ń gbọ́. akindọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ ń fi ń gbọ́. bẹ́ẹ̀ ni sá. ṣé ẹ̀ṣẹ̀ wà ń nọ pé ẹ wá sẹ̀rú òlu ń báyìí. àwọn ẹgbẹ́ yín pọ̀ nígboro táwọn ń ṣèṣin rúùlù káàkiri o tọ̀dọ̀ wa ò lè jẹ́ ìyàtọ̀. ṣé wàá rí n tó ṣẹlẹ̀ sí yín ni bó ti ṣẹlẹ̀ sí yín ló sí mi náà n tó ṣe jíde ní lọ́ṣọ́ ọmọ mi ẹ̀yin ẹ wà wọ́gbọ́n kẹ lọ gbé jíde kú omi tó wà ní. dadi. but sir according to the story tá a gbọ́ ẹni tí Ṣàngó bá ti pa àpagbé ni sir. àpagbé yín wo Ṣàngó wo nípa yẹn àwọn tẹ̀yìn ah, Ṣàngó ìpẹ́ nìkan sẹ́rí ẹ lọ gbé jíde kú bẹ̀ ẹ dì pàǹpá ẹ kóra yín jọ kẹ lọ ṣe é mọ̀ pé kọ́ba ni. Eh, bẹ́ẹ̀ ni sà ń tẹ́yìn kọ́pà bá ṣe ní ìlú kẹ àjẹgbé ni tẹ́ ẹ bá gbé tẹ́ wọn táwọn pè ní àkúfà. àwọn yẹn wọn máa kú. bẹ́ẹ̀ ti máa kú kọ̀ọ̀kẹ́ ni ah. ní kọ̀ọ̀kẹ́ ní kọ̀ọ̀kẹ́ ní kọ̀ọ̀kẹ́ làwọn máa mú yín lọ. ẹ ẹ bọ̀ sà ẹ jọ jọ náà sà ṣé ẹ dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ pé kò sí. awu kòkòrò tí ń jẹ fọ́là wà kí ni àdúró ti bí iṣẹ́ ọ̀rùn èmi á wà pẹ̀lú yín. ẹ lọ́ọ́ ṣe é wò. kò sí problem sa. ẹ bí n tó ṣe jíde ló ṣàmọ tèmi náà yìí. bẹ́ẹ̀ni kí ló àtọkù ẹ̀yin ni kẹyìn ọ̀rọ̀ ṣì nẹ ẹgbẹ ìpèsè ẹni. ọ̀rẹ́ ọ̀rẹ́ kò sí wàhálà a máa a máa a máa gbégbèsè. ṣe gbọ́ ẹ lọ́ọ́ gbégbèsè. ẹ ṣe gan sa. à ń bẹ́ kọ́pà ni fún èyí bá ṣe ń lu ikọ̀ tẹ́lẹ̀ ní kí òun máa fẹ́ kí n gbóná bàfẹ́fẹ́ bá wa ń fẹ́ lódò òdì wọ́n ti wọn afẹ́fẹ́ ní iṣẹ́ ni àjòjì àtẹlẹ báṣubàṣu ọmọ nílùú wọn tẹ jẹ ó máa pẹpẹ jù ẹ mọ ilẹ okùn tó gùn gùngùn a okùn tó gùn gùngùn ọ ó níbi tó ti gùn wá ọ. Fẹ́mi ó dé agree kí ọmọ kan ṣoṣo tó kù fún ẹ ní ayé lọ́run kó lọ bá wọn gbé ẹbọ ní ìlú kan. ó tábà sọ wípé bóyá wọn máa da tó padà lọ yí wọn kọ kí ló fẹ́ káwọn yóò tiẹ̀ máa sọ nípa ẹ̀mí gan pásánálì wọ́n ní ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tó bá jí ọmọ ẹ̀ ṣé máa lajú lẹ̀ kó lọ bá wọn gbẹ̀bọ̀. mi ò fọwọ́ sí o mi ò fọwọ́ sí. péjú péjú ṣó mọ̀ pé mi ò lè rí kòtò tí wọ́n tẹ́ nílé lórí kí n sọ pé kò jókòó sórí ẹ̀ èmi ni mo bí ẹ mi ò lè rí nǹkan tí ò dáa kí mi kò lọ ṣe èmi náà fẹ́ lose ẹ̀ náà bẹ́ẹ̀ mo trust bàbá yẹn mo believe nínú nǹkan tó ń sọ alright I believe him mo fẹ́ kó bá wọn lọ ṣètùtù yẹn bẹ́ẹ̀ ni Ọlápẹ́jú lọ bá wọn ṣe tó bá wò dáadáa. ẹ̀gbọ́n ẹ̀ jẹ̀bi jẹ̀bi sí ìtọ́lẹ̀ sọ pé. ètùtù yẹn ní ọ̀nà àbáyọ mo bẹ̀ nítorí ọlọ́run bá wọn ṣe. so orí kí wọ́n lọ ṣe ètùtù yẹn náà ló ṣì wà bí fẹ́mi mo dé ń bá iṣọ́ mo ń bá iṣọ́ o ready láti listen sí mi kò sí problem tó bá ṣẹlẹ̀ tán òkú ọ̀run gan pé mo ti ṣe ìwọ̀n tí mo lè ṣe tó bá jẹ́ ọmọ bíbí inú mi mi lè ṣe ju báyìí lọ tó bá ṣẹlẹ̀ mà ni mo sọ fún ẹ. péjú sórí nínú gbogbo àwa táwa ń lè èmi lórí mi pé jù ọ ah. hmm, mo dẹ̀ mọ nǹkan tí mò ń sọ torí ẹlòmíì ò bá pé tèmi pé gan-an tèmi dẹ̀ yé mi hmm, torí tó bá dágbà ó ẹni tó máa lọ á lọ ẹni tó máa dúró á dúró o no please please. ọ̀rẹ́ yé mi ṣùgbọ́n màá sọ pé mo sọ tèmi ètò yẹn kò jẹ́ kí gbogbo akájọ gbàdúrà ká gbàdúrà ẹ kò sí wàhálà kájọ máa wò nítorí èyí kò wọn máa pariwo ní òkú ah daddy, ń fún mi ní pressure gan ni o lórí kí n lọ ṣòro ìṣá yìí mo dẹ lose mi lè Daddy, ìṣá dáàdi ẹ fi Daddy, sílẹ̀ dáàdi ní àfi you. That's the way o survive family kí ló kàn mí pẹ̀lú family so that is why I think we should walk away ó yẹ kí n lè fi tó ẹ létí. Eh, kí wàá ní kí ni decision tí o make kí ni conclusion mi. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí kí ni mo rò báwo èmi ò ṣorí iṣẹ́ kọ́kọ́ o nǹkan tó bá rí kó ṣẹlẹ̀ sẹ́bí mi n kí ẹ̀ ṣé o expect pé kí n lọ ṣòrìṣà ni mi lè ṣòrìṣà o àkóyẹ kó question yẹn náà mi lè ṣe láéláé láéláé mi lè ṣe. it's alright it's alright mo understand it anyway ìwọ ló ní decision láti make either to fẹ́ ṣe or not so far to dẹ̀ ti make point ẹ̀ clear sí wọn pé you are not interested in all those shit eh? kò sí problem now just have to, to calm yourself down eh? calm your nerves eh? má gbé yẹn sọ́kàn decision ti o ti jẹ́ kí decision ẹ̀ mọ̀ fún wọn pé you are totally not interested in this kind of a thing so just free your mind. Eh? better mi ì lè ṣe ìwò pressure dáàdì gan pọ̀ ẹ́ eh. ah just keep I was like, oh. Uh, and kí ni Wednesday? Wednesday? Mi ì ṣe Okay, let's do this way. Uh, jẹ́ kí pick ẹ up. And that's in your mind. How about that? So, ọ̀rọ̀ ẹ̀ ṣe problem. That's why I love you. Jumbo! dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ ó. bọ̀dá mi ibo lẹ̀ ń gbé àti pé bẹ́ẹ̀ lẹ gbà lọ látọjọ́ yìí a ti ń wá yín. ilé òjò ni wọ́n kọ́ fún mi létí ọmọ aláìgbọràn aláìmáyọkàn aláìní ìtẹ́lọ́rùn ọmọ tí kò ní ayọ̀ ni mo gbé. ilé ńlá. ó ṣeé ṣe kí o darapọ̀ mọ́ wa láìpẹ́. àbọ̀dá ah, mi mi lè darapọ̀ mọ́ yín o ibùdó òkú kẹ̀. tó o bá fẹ́ darapọ̀ mọ́ lọ ṣe nǹkan tí ìlú fẹ́ lọ ṣe bí bẹ́ẹ̀ kọ́. bọ́dá mi mi lè darapọ̀ mọ́ yín mi lè darapọ̀ mọ́ yín nǹkan tí ìlú fẹ́ mọ̀dọ́gù bàbá Ah, rárá bàdá mi mi ní dára kó wáyé bàdá mi bàdá mi. mi ò ní kó darapọ̀ ṣùgbọ́n tí ò bá fẹ́ darapọ̀ mọ́ wa lọ ṣe ohun tí ìlú fẹ́. ohun tí ìlú fẹ́. Ah. Ah. Ah. Bọ̀dá mi, bọ̀dá mi bá Mama lọ pẹ́ ká tó sọ̀kò ká tó sọ̀kò ká rántí onílé. mi ìfẹ́ kẹ́ ẹ bínú sá. Ah, ọmọ mi mi ò bínú mò ń gbádùn ọ̀rọ̀ ẹ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ sá ta ni òòṣà gàngàn mú kí ló ń jẹ́ òòṣà gàngàn mú yẹn gangan tó fi jẹ́ wípé èèyàn kan gbọ́dọ̀ dúró fún èèyàn kan. yóò dáa fún un ṣé mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ kọ́mọ gidi ni ọ́ torí bó bá jẹ́ orí ìbínú tí bàbá rẹ̀ ṣì ń bí ni bàbá rẹ̀ wà nǹkan ó ti bàjẹ́ jù báyìí lọ ṣòro òòṣà gògómù yìí òòṣà tí gbogbo òòlù ń pè sí ni táwọn baba ńlá wa tán ti ń sìn kó tó di pàwá délé ayé ni ṣé orí òòṣà gògómù tá à ń sọ yìí fúnra rẹ̀ ló máa múlù wá rẹ̀ èèyàn kan ò lè mú fún pẹ́ni báyìí ni kó mú tó ń bẹ́ ń bẹ̀ gangan ni. ẹ balẹ̀ hmm? téèyàn bá wá ṣe nǹkan tí àwọn abọ rẹ̀ òòṣà gàngàn mú yẹn téèyàn bá wá ṣe nǹkan yẹn kí ni nǹkan tó lè ṣẹlẹ̀. ọdẹ wọn ti jìnnà jù èèyàn ò gbọ́dọ̀ mọ̀ ṣe téèyàn ò bá ṣe ń burúkú á máa já lu ń burúkú ni ń burúkú á máa já lu ń burúkú ó gbórí kí òrìṣà gbọ̀ngàn mù ni òun náà ń pè ní ajàmọ́mọ́là tí ń jà ń lé tí wọ́n ń gbọ́ lóko òbẹ́ nìkan jà fọwọ́ mú gbogbo di ilé wo bó ṣa gbọ̀ngàn mù bá bínú ó kọ ẹni tí ó tù ń táwọn abọ́ rẹ̀ bá ti náà fẹ́ fún èèyàn òun ni kò sì fẹ́ o béèyàn òun ò bá fẹ́ èèpà nǹkan bàjẹ́ kọjá bá a ti lérò káyìí láyọ̀ mọ́ mi ó sòrí rẹ yóò dáa fún ọ ó káyọ ah, ọmọ yìí òòṣà gàngán mu ajàmámàlà ọbẹ nìkan ṣoṣo jà fọwọ́ mú gbogbo ilé ẹ pa ìyẹn jíjà rẹ o. bàfẹ́fẹ́ bá wa ń fẹ́ lọ́dọ̀ ah! kí ló dé tẹ̀ ń dá mi láwọn báyìí ohun mi kì í fi é sílẹ̀ mọ́ ohun mi kémi àti ẹ̀jọ̀ rìnrìn àjò kékeré kan àwọn ará mi ní bùdókò wọ́n ń béèrè àbúrò mi. èmi àti yóò jọ lọ nìkan kan bọ̀dá mi ẹ ṣe máa lọ fún ara yín máa lọ fún ara yín máa lọ fún mi gbọ́. ẹ má yẹn bọ̀dá mi ẹ má yẹn lọ. kí o ṣe nǹkan tí ìlú fẹ́. Hmm o ò jẹ́ kí n fara rẹ sùn o ò jẹ́ kí n fara rẹ sùn o ò jẹ́ kí n fara rẹ. Yeah, but baby, mo kàn mọ tí ẹ náà ló ṣẹlẹ̀. Ah, ó tẹ̀ máa mọ̀ kan. Kí ló fẹ́ mi ṣe kí n lọ? Kò sí ìyá àbọ̀ bíbí àtijọ́ta ló ti ń pè mí ló fẹ́ rí mi kí ló fẹ́ rí mi fún o sọ̀rọ̀ náà what is it. ọ̀rẹ́ mi sọ̀rọ̀ náà bá a sọ̀rọ̀ ṣùgbọ́n òun ah, ah. ní ó ṣàní nǹkan tá a fi wáyé báyìí. Eh, eh, excuse me ẹ jọ kí ni problem sí jẹ́ kó bá mi sọ̀rọ̀ náà bí eh, ṣebí nǹkan tá a wá fún náà ni ó fẹ́ bá ẹ sọ̀rọ̀ ní mi mi ìdẹ̀mọ̀ kan tó ń ṣe tó ń gbọ̀n láti bá ẹ sọ̀rọ̀. anyway tí o bá ṣebí girlfriend mi ni tí o bá bá mi sọ̀rọ̀ mọ́ kò ní nǹkan tó fẹ́ sọ ni but mi mọ reason tí wọ́n ṣe ń push ẹ̀ bí kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ what is it. Baby, can you talk to me now? Jide, mo ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Wọ́n ní tàbá torí iṣu jẹpo àtorí epo jẹ́ṣu. Wọ́n ní kí Fàṣípò yóò sọ fún ẹ pé mo fẹ́ padà lọ ṣe ìwòsàn yẹn. Because pressure yẹn pọ̀ lórí mi gan That is why tí mo ṣe ní kí n pè é kí n Okay, o fẹ́ padà lọ ṣe orí burúkú yẹn àbí? Èmi mọ̀ ọ́ èmi mọ̀ pé ajẹ́gbodò ni wọ òun wẹ́ni kúnra ni. ẹ Mr. Man. excuse me. please let me talk. Ah, ah tó bá fẹ́ bá girlfriend ẹ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ má face mi máa mú máa insult mi kí nìyẹn. ẹ kò lè rí bẹ́ẹ̀ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ náà ṣe bóríṣà ni wọ́n gbé parí náà tó sọ díṣẹ́ wá ń gbọ́ èèyàn tẹ́jọ́ máa máa rò papọ̀ kò lè dùn mí fún ẹ o jẹ́ kí n sọ̀kan fún ẹ táyé èèyàn bá fẹ́ bàjẹ́ kò dídùn ọkọ sọ páyé ẹ̀ ti bàjẹ́ òun gan fúnra náà mọ̀ páyé ẹ̀ ti bàjẹ́ ṣebí jọ́sí ni wọ́n sọ fún mi pé o ti reach conclusion pé wo òṣòrìṣà yẹn mọ́ o o ò ní interest lórí ẹ̀ so wèrè yìí náà wá padà sọ fún ẹ pé kó ẹ jọ excuse me ó padà sọ fún ẹ pé kó wá padà gbégbá òsì yẹn wò ó jẹ́ kí sọ̀kan fún ẹ ẹ pé please please because èmi mọ̀ èmi mọ̀ kébi tí o máa hand live ẹ sí lélẹ̀ anyway èmi dẹ̀ ti ready fún ẹ jẹ́ kí sọ̀kan fún ẹ bàbá ẹ wà ok bàbá tèmi náà wà ok nìyí kò sí nǹkan méjì ń bẹ but conscience ló ń dà mí láàmú pé báwo ni mo ṣe máa sọ pé mi ń bẹ ṣe mọ́ àbí mo mo ṣe dúró tiẹ̀ mi ò kọ́ ọ́n ṣọmọ tí mo bá dì í ta náà anyway ọmọbìnrin kú fẹ́mi gan ta ni. Ah, mo rí bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọn tọ̀. ìwọ ní sars yẹn ni <laughs> gbọ́dọ̀ lèmi ní bọ́sì tó lọ jẹ́ kí n sọ̀kan fún ẹ from this moment kò ṣe pé bóyá popsi no, nù eh, excuse me jọ jọ kò ṣe pé popsi ẹ náà lówó bẹ́ẹ̀ náà tán lówó rí wọ́n ní fine but popsi tèmi náà tọrọ jẹ àwa náà wà òkè lọ́rọ̀ wa tó jẹ́ kí n sọ̀kan pé mo ń dúró tí ẹ̀mí fẹ́ disappoint ẹni because ayé badé level yìí tí n bá sọ pé mi ò fẹ́ mọ́ wọ́n á ní pé bóyá mo cheat or something like that but now tó jẹ́ pé wọ́n ló padà sórí burúkú ẹ̀ o fẹ́ wọ gbó òòṣà ẹ lọ o ò lè include mi mọ̀ náà adáṣòṣì ẹ lọ́tọ̀ ni tó ti yẹ from this moment màmá sọ fún ẹ pé either kò delete number mi now or kò má ẹ̀ bá pè mí mọ́ láyé ẹ̀ but tó bá lọ ṣe mistake pè mí máa gbé ẹ ṣépè tó gbọ́rí láyé ẹ̀ anyway anyway mo ti sọ owó nǹkan tẹ rà kẹ má tún waste owó yìí dákẹ́ fowó yín yẹn lọ fi ṣòṣà òṣì orí ẹ̀ kí ló rà àwọn ẹgbẹ́ náà ẹlẹ́sí ló ra gbogbo ẹ̀ ló ra moet ó ra ó ra ó ra malt idiot. jẹ́jẹ́ fi ilẹ̀ ah tó bá ti rí ọkùnrin tó bá ti rojọ́ báyẹn wo mú ẹ̀ tó ṣe ń láàgbo wọ́n ti rojọ́ ju ṣé bọ̀bọ̀ tó dàbí tọ̀ yìí kí ló rí lára ẹ̀. bọ̀ ó yẹ kó bá mi bẹ́ẹ̀ nínú. jọjọjọjọjọ kí n bẹ bẹ kí n bẹ bẹ ní sàǹsì ilé kí n bẹ bẹ ilé ilé abeg ṣó máa mú abọ́ òmù mọ́ọ̀tì náà kù lóra jẹ̀dí lóra. ayé iṣẹ́ kìlọ̀ ẹ̀dá ò fiyèsí. ayé iṣẹ́ kìlọ̀ ẹ̀dá ò fiyèsí. àfọwọ́fọ. ṣé wà láyé aláyẹ ń bà mí lẹ́rù gan-an. àwọn àbẹ̀wò ńlá gbà lẹ́ láyé ègbé ni tí àfiṣẹ́ tó ń jẹ́ ṣẹ́rí nǹkan tí ẹ̀gbọ́n yẹn ń pé kẹ́ lọ ṣe òun náà lè máa padà lọ ṣe o ẹ̀gbọ́n ojú sókè ẹ̀rù. ẹ̀yin tó ní kí ló dé dáadáa láwọn kan ẹ̀yin tó máa lọ. Wọn á káàkiri, kí ló ní tó ń tọ́? ẹni tí ó sọnù lọ́wọ́ ẹ̀ lọ ṣe nǹkan tí ìlú ní kò ṣe the word is a man for life mo yẹ na. ó ti gbọ́ ó ti gbọ́ ẹ máa lọ ah! yẹ yẹ ọ̀gá yìí máa pa mí ọ̀gá yìí máa pa mí o. dánú o. èmi ni sà ah, ẹ gbọ́ àwọn àbúrò ẹ kà ṣúlẹ̀ kà ní sà ó ti wò yín wọ́n ní kí ẹ wà ní. mo fẹ́ du ewé ìmúsáré wájà ní mi mo ní kí wọ́n sọ fún yín pé mo ti gbà láti ṣe nǹkan táwọn ìlú ní kí n ṣe bẹ́ẹ̀ ni sà kẹ́dẹ̀ ṣàdúrà fún mi kí n lọ rí kí n bọ̀ rí. Ah, ah, ah, odù wa ń odún gbogbo olóyún alálẹ̀ ilẹ̀ yóò dùn ún ó lọ rí tó bọ̀ rí kò ní dààmú kò ní rí wàhálà gbogbo orí ìlú yìí ló máa sin lọ sin ah ọmọdé n bá ní kí n ṣàdúrà fún ọ pẹ̀lú bó ṣe múnú mi dùn tó lónìí ah wọ́n mọ̀ sọ nǹkan mi o ayé òye ọ ayé òye ọ wàá gbó wàá tọ́ wàá dàgbà ayọ̀ ló fi lọ ayọ̀ náà ló fi padà bọ̀. èmi gbogbo ọgbọ́n tẹ̀ ń dá mò ń wò ìwà yìí ìbẹ́ ẹni lọ́kàn pákùjá kan bẹ lọ́rùn ọ̀pẹ ẹ ṣe dáa ọgbọ́n tó bá fogi tó bá fọ̀pẹ̀ ìkùlé àgọ̀ náà yàn á jẹ́ pé èèyàn tí ó kù sí sí tó kùnú ẹ ti rí gbèsè ayé àwọn ògìlẹ̀dẹ̀ ẹ bí Ṣàngó ṣe é ṣe lè rí o Ṣàngó ọ̀pá ìwé ìbátan méke tó ọ̀bá máa fara wérú èyí ọmọ bíntín tí wọn náà bá pé bóyá bákan náà jẹ́ lọ́gbọ́n yìí yọrí a ṣe gbogbo ètùtù ọ̀nàwó náírà ọwọ́ àpò díẹ̀ bíntín ní ntọ́mọ yóò ṣe ẹ fẹ́ lọ rí dọ́gbọ́n. <laughs> mo ẹ jẹ́ ká rò pé a ti ṣe àṣìṣe bí ó ṣe yẹ kí nǹkan rí gẹ́lẹ́gẹ́lẹ́ gan-an làwa wá fún un sí. ẹ ti ṣe tán. àyè máa ti ṣe tán àti mm-hmm. gbà ti ṣe. ọmọ sí o ọmọ sí o ọmọ sí o níwọ̀n àbá àgbà tí wọ́n sọ pé o ti ṣe tán ọ̀dà yarú mọ́lẹ̀ níwọ̀nba àgbà tó o bá ti parí ètùtù tó o parí o lè padà ẹ̀dẹ̀ bàbá rẹ àmọ́ ní báyìí o tẹ̀lé bàbá rẹ lọ́mọ o tá a bẹ̀rẹ̀ nu. E, èmi rò pé kó ṣe tán kí n dẹ ká jẹjọ máa lọ ní ìwọ parí síbẹ̀. díẹ̀ díẹ̀ lábẹ̀rẹ̀ ètùtù ìtí ọ̀jẹ̀ ìtí ọ̀là kó tó di pé yóò lọ rè sàṣekágbá rẹ̀. kò burú sàn àti ṣètò wọn ni pé òun àdúró ṣe ń bá ẹni sí nǹkan tó no we máa wà máa máa wá everyday bó o ní kí n máa wá lójoojúmọ́ máa máa wá kò sí nǹkan tó no no no ah sori èmi trust àwọn I want to trust ju gbogbo kan bá dẹ̀ ṣe ní kó rí bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹ ẹ sà idea kan wá sí mi lórí ni sà mo ń wò pé kí n ká àwọn sójà wa bíbá lóríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ kọ́ máa sọ̀rọ̀ àná bíbá kọ́ máa ṣọ́ bíbá lọ́sàn-án lóru every time. atẹ́gùn tí ń fẹ́ ti ń gbé kẹtẹ́pẹ́ ṣé kó ní yẹ̀fọ́ mọ́sàfíà kò ní béèyàn fi gbogbo ayé ìdí sójà jọ tó bá tásìkò tí Ṣàngó èèyàn tiẹ̀ yọ pa èèyàn tí ó pọ̀ hmm. ẹgbẹ̀rún sójà òdì Ṣàngó lọ dúró kọ parí ètùtù tó parí lọ́ba tán. no ah no àlẹ́ àwọn lèmi trust má yẹ kí n tún ṣòfò ọmọ o jọ jẹ́ kí jẹ́ kí wọ́n ṣe bó ṣe yẹ èmi a máa wá wò ẹ́ lóòrèkóòrè ó jẹ́ lójoojúmọ́ màá máa wò ẹ́ ẹ sà á ti rẹ́dí sà. àṣejẹ ní ọjẹ kò sì ní jẹ lójú ẹ máa lọ́ntì ẹ. tí ó ti yá ó ti yá sà. máa lọ́ntì ẹ yọ dàsí jẹ yọ jẹ àti jẹ kò sì gbọ́dọ̀ jẹ lójú ẹ kò lè jẹ lójú ẹ. má jẹ́ kí n ṣòfò ọmọ jàre. Ṣàngó iná lójú iná lẹ́nu ń dákun mọ̀mọ́ bínú o àgbà tí ò bínú wọn ní ọmọ rẹ ń pọ̀ ní o. Ṣàngó olúkòso dákun mọ̀mọ́ àwọn tí wájú yìí ẹgbẹ̀rún mẹ́ta ṣe ráwọn tẹ̀yìn ẹgbẹ̀rún mẹ́rin. àti ẹ bá mi mú ẹlẹ́gbẹ̀rún mẹ́rin arákùnrin ẹ ṣe má ra aṣọ nítorí pé aṣọ máa gbó ẹ ṣe ra ajé ajé máa bá yín kalẹ̀. ó tọ́lẹ̀ sọ àmọ́ mò ń lọ sóde aṣọ ló máa wúlò lóde tí mo ń lọ kò ń ṣajé. arákùnrin ẹ ṣe ra ajé ẹ ra ajé ẹ ra ajé ajé ni kẹ́ ẹ rà á. yìí alátẹlá àlálà ni téèyàn bá dẹ̀ lálàá bẹ́ẹ̀ yẹn ẹni lálàá rọ fún torí obìnrin tí ẹ̀ wọ̀ yẹn ajé ni èyí gbọdọ̀ fi ajé sílẹ̀ torí kí ẹ wá ọ̀nà kan náà kí ẹ fi wá ọmọbìnrin yẹn rí torí arábìnrin rẹ̀ ajé ni ajé òde ní ìlú sí. wọn kí n ní bójú omi jẹ́ ìwà mi ti ní báyé jẹ́ o. mo ti wá gbogbo mo ti lọ sádùúgbò ẹrù mi ti sá lórí àná. ojú mi ò rí wọn ẹ̀gbọ́n mi mo tún lọ kọ sọ́dọ̀ àwọn kíná pé àwọn ará àdúgbò wọn wọn ní ó ti tọ́jọ́ mẹ́ta báyìí tó ti rin wọn last. o ò dèrè ní bèrè bẹ́ẹ̀ kankan lọ́wọ́ pé. Ah. wọ́n ti wọ́n sọ ah. pé ó ti pẹ́ tó ti rin wọn last ẹ̀gbọ́n mi ẹ wo mo ti stage fún ẹrú èmi gan fúnra mi gan báyìí ó ti rẹ̀ mí. o ah, ní jẹ́ kó ràn mí sùn ẹ̀ ni ó ti di ó ti di ṣùgbọ́n yìí wá ò lè mọ bó ṣe ń ṣe mí o. ṣe lọ tó bá mọ bóyá ajé ò ní fi wálẹ̀ o ajé gbọ́dọ̀ fi wa ṣe bùgbé báyìí ni a gbọ́dọ̀ wárí àwárí la gbọ́dọ̀ wá o. ẹ ṣàkàwé àìdúró ni jó ẹ má wọrí a máa wá wọn ibi náà tábà ti máa wá wọn sí náà ni ẹ má wọrí. ṣáà gbogbo ọ̀nà mi má jẹ́ kọ́rọ̀ mi sú ẹ gbogbo ọ̀nà tó bá ṣáà máa bá mi gbà wá rí èmi náà máa tún máa sáré káàkiri ọ̀rọ̀ ajé là sọ pa yìí àjọ tó rọ̀ jà lọ. bíntín ló ṣàyè rogun ohun tá kà sí ní padà wá báyé jẹ́ ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yà àfọ̀gbọ́n gbé ẹ̀yin olóye ẹja fòye gbé ọ̀rọ̀ yìí wá tilẹ̀ jù bá a ṣe rò lọ ọ̀rọ̀ yìí wá tilẹ̀ jù bá a ṣe rò lọ ọ̀rọ̀ yìí wá ti wá òwe jù bá a làrùn kó lọ nílẹ̀ yìí o. ibi a ò fẹ́ bí nílẹ̀ yìí o. ibi ire gbogbo kó bá wa nílẹ̀ yìí o. ibi a ò fẹ́ bí nílẹ̀ yìí o. ibi wọ́n pé òjò dá. níwọ̀n bá àgbà tá a ti ṣe gbogbo ètùtù tó yẹ ká ṣe láti fi fọ ìlú wa mọ́ láti fi fọ òkú ìmọ̀ àwọn oníṣègùn wọn wá láǹfààní láti wá gbókù yìí báyìí kan lọ ṣe òkú tí wọn lẹ́yìn yẹn àwọn ẹbí tó ní òkú kan wá gbókù wọn kò sí ewu mọ́ kò sí wàhálà mọ́ ń lò wá ó yá. kíbi kó lọ nílẹ̀ yìí o. ibi a ò fẹ́ mi nílẹ̀ yìí o. ibi àrùn kó lọ nílẹ̀ yìí o ibi a ò fẹ́ bí nílẹ̀ yìí o ibi. ibi kò lọ nílẹ̀ yìí o. ibi a ò fẹ́ bí nílẹ̀ yìí o ibi. kàrún kò lọ nílẹ̀ yìí o. ẹ̀gbẹ́ máyé ní bíntín. a ò fẹ́ bí nílẹ̀ yìí o. ayé tí ó já mọ́ nǹkan o. àṣẹ o. ọ̀gá sójà o ẹ̀. àṣẹ. fẹ̀sọ̀ ṣayé. àwùṣe àfọ̀gbọ́n àrúfin la fi sáwó fún ọ lóde àrúdà àṣẹ. ọ̀yá ọ̀yá ẹ̀bùn kan kan. ó yẹ mọ́ ọ̀sán kàkàkà ẹ̀sán kàkàkà. wọ́n ní igbá ńlá ní gbórí omi pẹ́ká ní kése ẹ̀rọ̀fọ̀ gbòdògbò ní gbódò dira bá parọ́ bá fojú ko lóko òkòkò ní pàwọ̀gbẹ́. ó dúró lóko ó bẹ̀rẹ̀ lóko ó fẹ̀yìn ti gé àkókò lójúde oko, adífáfún àgànà tó lóun ó láì bá tán ǹjẹ́ kí ni ó fa àgànà jò lóko. ó pé ni fa àgànà oloko? lóko. ǹjẹ́ kí ni ó fa àgànà oloko? lóko. ó pé ni fa àgànà jò lóko. ǹjẹ́ kí ni ó ni ó fàgọ́nà jòlókò oore. wọ́n sá gangan mú ibikíbi tó bá wà eré tètè ni kò sáwá kó dòwèrè kó má bọ̀ wọ́n ní parala bọ́kọ́ òró là bá jágìdọ̀ dẹ̀dẹ̀ máa ń máa ń kí wọn aláṣọ òkú jíjẹ kí wọn àkàlàmàgbò bọ́lọ́gì ní bá gòkè àjà ojú ẹ̀ tó lé ojú rẹ̀ tó kó ni òòtá gàgẹ́ mu dé má bọ̀ má bọ̀ ẹ ẹ ẹ rí báyìí ẹ rí báyìí ẹ̀yin ọlọ́gbọ́n o ẹ̀yà fọgbọ́n gbé. ẹ̀yin olóye ẹ̀yà fọgbọ́n gbé. àtòkò àtòsí kó gbẹgbẹsẹ gbé owó ní kọjá lé wa o arúgbó ẹbọ dà náà o. ohun tàǹkà sí ní padà wá báyé jẹ́. èmi ni mo ní kò pé gbogbo yín wá báyìí. sí òótọ́ yọ̀ lẹ́nu pé mo ṣe kó yín gbàgede báyìí. pẹpẹ bá ti ní káwá náà ni lábẹ́ ṣe sí. ẹ ẹ mo fẹ́ lójú ayé kò ní sọ. jọ́kìnní àná tí mo tẹjú mọ́ ọ tí mo ní ìwọ ọmọbìnrin yìí bákan ọmọkùnrin ọmọkùnrin sọ̀rọ̀ gbàgbé ká tó tẹsẹ̀ bodò àmọ́ àtiwẹ̀ àti yán kankan gbogbo tó jẹ mọ́ bíi tìlọ. àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan lónìí eré ń bẹnu bíbí bẹnu rí èèwọ̀ náà ó wúlò fún àwa náà ṣe tá àti wúlò fún pàápàá ìwọ. ṣé ìyàwó yín tí mo ní ẹ mú wá rè. a ah, ẹ ó nù pẹtẹ nípa jẹun àpàdé. ilé arábìnrin ọ̀rọ̀ dà fún mi ojú mi dáadáa. my sweetheart ọ̀fẹ́ràn ọkọ ẹ̀ dénú dáadáa. yes mo nífẹ̀ẹ́. ló kárí ìbéèrè kan mo fẹ́ bí o kí lọkọ rẹ ṣe fọ tó tó bẹ́ẹ̀ tó fi sọ̀rọ̀ ẹ̀ dí báyìí. ara nǹkan tí mo ṣe sọ pé mo máa against àwọn babaláwo ọwọ́ rẹ̀ bà tó ń pè wọ́n. báwo ló ṣe máa máa sọ̀rọ̀ bá gbalagbàdé ní yín bàbá àwọn ilé máa break home o. ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹ ẹ sà. Ah, ah. no no kò jẹ́ kí n explain ẹ̀sà ìyàwó mi tẹ́ni kì í mú wá ni and nífẹ̀ẹ́ ara wa gan. àbí. fà nígbà tó ogun le jù gan kò kò kò sá fún mi sá so she is my good wife. ń bọ̀ ń ọmọ gọ́ ọgọ́ fẹnu orí ẹ̀ dàrú ọwọ́ ọmọ ibi tó wà yìí tọ́ ọ ìwọ ni kò máa wò mí o tí ìbá ṣe pé ọba ti jẹ lẹ́tẹ̀ mẹ́fọ̀ ọ̀dà kankan mọ̀ èbó yẹ kó máa wò mí ni ọyá máa wò mí báyìí gbogbo tó gbé kọ̀kọ̀ ṣe lórí ọkùnrin tó ọba sọ láàrin ilé ọ̀gá ju ọ̀nà èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ ọyá máa ń sọ. bàbá tó tọ́ ni ṣùgbọ́n àwọn náà fà á. ọ̀nà olóòfẹ́ lọ́jọ́ kan bébì ṣe ẹ̀rọ tí ìjọ ẹ̀ joy daughter, me gbà me. ní ẹ wo kí wọ́n máa continue nǹkan tí wọ́n máa rántí tó yẹ joy joy. yeah that small girl To allow láàrin one gbà oh oh oh tí wọ́n ń pè little sherry? yes Yeah. ẹ so baby, mo you ro call me bí your mẹ́ta time. Mm. because all dìdí lòyìn fún mi yóò wù mí náà a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo rò pé ó yẹ kí èmi náà kọ́lọ́ náà lè lò mí náà fẹ́ ìgbà tí ẹ bá mi sọ̀rọ̀ tí mo mọ̀ pé a ní ètí ọmọ ọ̀dọ̀ wọ́n á wò pé kí ló dé tí àṣìlọ mú jọ yìí ká mú òun náà kúrò nínú ìdọ̀tí yẹn ká mú wọnú ilé ọlá kó má bá wa ṣiṣẹ́. Hmm. it's alright èèyàn náà lọ́lọ́run máa ń rán sí èèyàn eh, àti pé òòrùn oh, náà lè gba nǹkan tì lọ́wọ́ mi. Thank right. you. Múlẹ̀ kò kí wọn. Ó ti bẹ̀rẹ̀ new life o. Oh, Ọmọ gidi dẹ̀ ni. Eh, Wọlé. Mo rántí pé o sọ fún mi pé tó o bá ṣiṣẹ́ díẹ̀ lọ́dọ̀ mi, o fẹ́ kàwé sí i. Bẹ́ẹ̀ni O dẹ̀ sọ pé o fẹ́ káyé tiẹ̀ náà dáa, kí wọn náà rọ́wọ́ mú nílé ayé yìí. O lóò dẹ̀ bìlíf pé ìwé ló lè jẹ́ kó o débẹ̀. Bẹ́ẹ̀ni sá. Àti pé o ti ṣetán láti fẹ́yàwó àbí ká ṣọ́ra o no no no nǹkan tí mò ń sọ yìí o mo lọ sí guest room tó jìnnà sí tiẹ̀ ibẹ̀ ló wà máa gbé ok. okay sir. so enjoy your stay. Huh? thank you sir. Timid thank you. Olúwa túbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́. Máa máa lọ rí pé máa máa bọ̀. Ó máa Yusuf láì, ó máa Yusuf wa, ó máa Yusuf mm. mm, But baby, ẹ ti gbàgbé mo ní mo ní good news kan fún yín ẹ̀tì ẹ̀bùn lọ́wọ́ mi pé kí n lọ fẹ́ Mo ń pè é kí good news bá wà anytime no no lè So àti pé o ò ní hide good news fún mi. Guess what? You know I'm not good at guessing whatever it is sọ fún mi kájọ enjoy your good news. anyway i'm carrying a baby like i'm pregnant. <laughs> you are. i'm pregnant mo ti lóyún. anyway it's a good news no. Mm-hmm. it's a very good news but uh, you see Obama bá má ṣẹlẹ̀ ń sìn yín. Eh, Young man, plan for nǹkan bẹ́ẹ̀ yẹn and apart from that mi àti ẹ mọ olùṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tí a bá máa switch to máa dìyàwó at least kó o ṣe nǹkan àlejò bí ẹ̀ẹ̀mejì kó rí period ẹgbẹ́ bí ẹ̀ẹ̀mejì then kí yẹn wá wọlé good news ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ di good news ó tiẹ̀ tún dùn mọ́ mi torí ń sìn àdùmọ̀ pé o lè bí wọn kò ní sí wàhálà yẹn bẹ̀ but má jẹ́ ká ṣe yẹn sí okay all right i love you. is that what you want. that's what i want. Oh. love okay. you. i love you too but i'm not happy. kí lọ ní sọ̀rọ̀ náà ah, ẹni mo ṣàní nǹkan mi á ṣàní bí mo ṣe fẹ́ pin ọ̀tọ̀ ní bí mo ṣe pin tẹ́lẹ̀ mo lè fẹ́ change yẹn nìyẹn mo lè sọ pé the first one yẹn sixty percent ni àwọn better yòókù twenty twenty ní o better man. 60 then 2020. twenty orí mi àwọn yẹn so I know what I'm saying lọ <laughs> ọ̀rẹ́ márùn-ún náà ọ̀rẹ́ márùn-ún láàrin ọ̀rẹ́ márùn-ún báwo ló ṣe máa pè twenty twenty òní kò yé ẹ ha yóò lọ̀rọ̀ máa yé wọ iye òdìrí ó dídí lọ́ọ̀yà ó ẹ tí ò bá yẹ a máa sọ later bet èèyàn márùn ṣá twenty twenty. kò ṣá máma bínú o bó ṣe máa ṣe fún wọn next time tí wọ́n fẹ́ béèrè àdúrà lọ́wọ́ mi kò yẹ kó wọ́n ní máa béèrè because ìdí mi máa gbé ẹgbẹ́ àwọn olè máa la ẹ̀ka ẹ àwọn ah, kìí a máa sọ̀rọ̀ later àwọn ẹ̀ mo fẹ́ dáyàn kan lò. yé báwo ni. mo wá òkè but sweetheart mo notice àwọn kankan these days o ti change kan ẹ change. change as how tí mo bá ṣe mistake lọ́yà ni bá sọ̀rọ̀ fún yín náà. lọ́yà adílọ̀ yes. because kitchen ni mo wà tí mo ti ń gbọ́ dìlọ̀ dìlọ̀ so strange. mo ló seek fún advice mi mo ní advice ẹ eh, gẹ́gẹ́ bí ẹni tó jùlọ in age. advice. yes sure. ẹ dẹ̀ ṣọ́ pé mi ò ṣe yín. Pirat, ó ṣe mí. Tó bá ṣẹ̀ mí máa pé ẹ máa sọ fún rẹ̀. Nígbà tí òun ṣe ìyàwó àná nǹkan tí mo kàn mọ̀ pé ó change láàrin wa ojú pé a kì í jáde bá ṣe máa ń jáde tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ mo mọ̀ yẹn ok màá wá surprise ẹ láti alẹ́ yìí a tún bẹ̀rẹ̀ sí jáde in fact lálẹ́ yà máa lọ club. ẹ̀ ń jáde lálẹ́. èmi àti ẹ̀ yẹn. ó wà òkè ẹ ṣe. Hey, you know what you want something? I love you. I love you more, darling, but ẹ ṣọ́ọ̀bù mi ò share. Oh, share me. You ò kí fẹ́ ṣọkọ mi o. no no. I know you very well. character thing. No, tẹ̀ ń lò. share me ṣe mi máa sọ fún ẹ ok. ok. oúnjẹ mi kọ́ lọ sí oúnjẹ fún mi jọ. You hmm. know, I mean, you know, sense, yeah reason tí mo dẹ̀ ṣe sense ó wà very very important and eh, mo fẹ́ kó wà láàrin èmi àti wọ́n as my lawyer my confidant. dìlọ mo rin àwọn ìrìn kan tó dọ̀tí díẹ̀ anybody can make mistake ìrìn wá já sí pé ọmọ tí mo bá rìn yẹn. Eh, because eh, ó jẹ́ ọmọ tó dọ̀tí mi ò believe ẹ̀ but at the end of the day mo discover pé èmi kọ́ ni mo ní oyún yẹn mi ò wá fẹ́ bá para rẹ̀ wò sọ pé ìdọ̀tí <laughs> tó bá lórúkọ ló ń wá káàkiri láti stain tí n bá bá para rẹ̀ wò orúkọ tèmi máa wà stained oúnjẹ tí ò lórúkọ màá kó máa popular sí ni tí bá para rẹ̀ fún òun kàn máa ó máa máa trend ni you understand so mo gba oyún mo gba ohun mo ṣe tán láti jẹ́ bàbá fún ọmọ yẹn but ibi tí n ti máa yọ sí níbi will mi ọmọ yẹn ò ṣẹ̀ mí so i'm gonna give the child two percent of my thing ẹyọ kọ́ rìbá fún bẹ̀tù ọmọ yẹn ò ṣẹ̀mí náà. bẹ́ẹ̀ ohun gangan tó ní ọmọ tó pe rẹ̀ níyàwó mi pain pain ló kéré jù ò gbọ́dọ̀ fún fathom tó kéré jù nú owó kò gbọ́dọ̀ bọ́ láti àpò mi sí ọ̀dọ̀ ẹ̀ whether I am alive or dead nothing to jẹ́ tèmi gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ um, general yes. <laughs> your wish is my command. that is the way I want it. that's why you remain my confidant. fọ̀rọ̀ ìwé náà. thank you very much. kí ló lè madam èmi minimum mo ní mo fẹ́ rí yín ṣe rí òun ni ọmọ ìwà tẹ máa ń wè sí mi méjọ ni wọ́n pè mí ó dẹ̀ sọ wọn kankan fún mi tó jẹ́ wípé mo ní láti sọ fún yín kẹ́ lè tún ara yín ṣe láti lè mọ àwọn nǹkan tí ó yẹ kẹ́ ṣe torí pé wọ́n jẹ́ kí n mọ̀ wípé ọmọ tí ẹ bí kò ń ṣọ̀wọ́n lọ ẹ fún wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé ẹ̀yin fúnra yín gan ìdọ̀tí ni àwọn kọ́ mistakenly bá ní àwọn kọ̀kọ̀ pọ̀ ni tí àwọn kan bẹ́ẹ̀ fi wáyé ṣùgbọ́n mo fẹ́ kẹ́ kíyèsára kó má dàbí pé gbogbo iṣẹ́ tẹ́ ṣe ó máa padà di ti ẹlòmíì àwọn èèyàn tẹ́ bá mọ̀ wípé ẹ lè rán sí wọn tó lè bá yín bẹ̀ wọ́n èyí ti ṣe ń sìn sìn torí plan ti general nísìnyí <laughs> ó lágbára díẹ̀ o torí bẹ́ẹ̀ ṣe súnmọ́ mi ó jẹ́ kí n sọ fún yẹn ó jẹ́ kí n sọ nǹkan báyìí torí iṣẹ́ mi mo fa ìgbà àwọn nǹkan báyìí bọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọlúwàbí sí mi mo ṣe rò pé ó jẹ́ kí n sọ fún yẹn. ẹ ṣe gan ni dìlọ Ọlọ́run á tu ilé àtọ̀nà tí yín náà ṣe ẹ ṣé mo dúpẹ́ aláti ṣe mi ló máa ti ṣe ara ẹ ṣé gan ni ó dábàá mi ò mọ owó tó bá máa jábọ̀ o. Fẹ́mi wọ́n ní o má ṣẹ̀ mí ó ṣẹ̀ mí ìgbín tó ṣẹ̀ mí kò lẹ́jẹ̀ àgbọ̀nrín tó ṣẹ̀ mí ó padà ṣèwọ lórí ṣanranṣanran ṣiṣẹ́ṣiṣẹ́ tó ń bá ewúrẹ́ tó fi ń bá ìyá ẹ̀ lájọṣepọ̀ gbogbo ọmọ tó tinú fẹ́mi jáde pátá kí ṣiṣẹ́ṣe lọ́ọ́ máa bá yín àbámọ́dá kan ò dá tiẹ̀ kó má ṣe pẹ́ẹ́ tí ṣìṣe ṣìṣe bá bá wọn tán kán padà kán á máa jà sógun. Ah. irú ọgbọ́n wo lọ dá yìí. I'm not sorry. Ah. I'm sorry. Torí ẹ̀ ló fi wá tarun wájú pọ̀ mọ́ tí pàkọ́. Bàbá, ẹbí mi kọ́. Ọba yẹn jẹ́ ọgbà ẹgbẹ́ Olódùmarè. Ah, ayé mi. Ah. Ẹ wo oore o. Tí wọ́n bá pé dí ọmọkùnrin òtò, dí ọmọkùnrin òtò, ẹ̀ńtẹ́ ẹ̀tọ́ ń pélé lórí. Òòṣà tó ń bá péré. Bá mi bẹ̀wọ̀ ṣíṣe ni gbà mí oh, sorry. You the lè mọ́mọ́ kì í ṣe kò bẹ̀rẹ̀ yìí ṣe ṣe ni bàbá ẹjọ́ a má yẹ kí tèmi bàjẹ́. bàbá ẹ gbà mí nígbà téèyàn gbọ́ máa lè wá tí ah! mi dẹ̀ mọ̀ tí mi ò dẹ̀ bínú tó wá lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá ní ṣe èṣù ni ah! téṣù bá ṣèmi náà gbà yẹn ń kọ́. ẹ ó ṣe sùúrù. ìwọ ọmọ fẹ́ bá sọ̀rọ̀ àṣírí tó tóbi àrùn mọlẹ̀ tí wọ́n sì ṣe ẹ̀mí rẹ̀ kù tó fi rí àṣírí tọ́pọ̀ tó báyìí ó di ìlú ni o ìyàwó ìyá ẹni ìyá ẹni ni bó ti wulẹ̀ òkèrè tó bàbá rẹ̀ lábẹ́ kọ́ má bínú àbó ò rí pé gbogbo ẹ̀ òun ló ṣẹlẹ̀ yìí torí yẹn náà ní sunfi tán lápẹ́ o ò ní bínú ni o olódùmarè ò ní fẹ̀mí ẹlẹ́fọ́mi o ò ní bínú ni o. Bàbá ẹ bá mi bẹ̀. Ẹ̀yin náà mọ̀ ń bẹ̀ yìí. Ìyá ọkọ mi ẹ bá mi bẹ̀. Ìrọ̀mọ lẹ́sẹ̀ máa fẹ́ jẹ́. Mo bá bẹ̀ ẹ́, náà bá bẹ̀ ẹ́ ọmọ bínú. Ìyá ọkọ mi. <laughs> Ayé ń ṣe kìlọ̀, ẹ̀dá ò fiyèsí. Ayé ń ṣe kìlọ̀, ẹ̀dá ò fiyèsí. Àfọwọ́fọ́nà kan kì í dúró òótọ́. Àti gbélé ayé òjò. Ọgbọ́n ta fi bẹ́ẹ̀ máa lójú o díjú òòṣà ta ló mọ bí ìyá òyà sí ayé ló gbọ́dọ̀ dógún. olóògì ní ti gàjà ọdún tó lé ojú tó kò. àwọn àgbà ọjà wọn fọwọ́ lẹ́rán wọn kò ṣe ẹyẹ lọ́kọ̀ọ́. àti pé. afẹ́fẹ́ ní iṣẹ́ ni àjòjì àtẹlẹ̀ báṣubàṣu ọmọ nílùú wọn tẹ̀ jẹ́jẹ́ ọmọ pàtẹ́ ojú rẹ̀ mọ́ ńlẹ̀ o okùn tó gùn gùn gùn a okùn tó gùn gùn gùn ọ́ ó ní ibi tó ti gùn wá ọ́ ayé ẹ má máa fàjọ gọdọ kó má padà wá ìgbà àbámọ̀ máa ní ooo. lọ ẹ̀dá ò fiyèsí. ayé ń ṣèkì lọ ẹ̀dá ò fiyèsí. àfọwọ́pọ̀nà kan kì í dúró òjọ́ àti gbélé ayé òjò. ọgbọ́n táwọn fi bẹ́ẹ̀ máa lójú ọ. ibi dúró òòṣà ta ló mọ bí ìyá òyà sí. ayé rògbò ọ̀nà tó àìka nǹkan sí i e, ló bá ayé jẹ́ dòní o. bàbá àgbàgbé gbà ó onírìnbà yọ ọ̀rọ̀ yìí wọnú.